ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال ابن أجر الأسقلاني رحمه الله وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كيف عبد الدينار والدرهم والقطيفة إن أعطي ربي وإن لم يعطى لم يرضى أخرجه البخاري تكون الله الله سبحانه وتعالى أترى الصلاة وفي السلام وشأن محمد صلى الله عليه وسلم وشي الله ألا الله كما بقى الصحابة وشي الله أورا له وشي الله وبا كما بقى نكا القوى لكم رواة المدعين ألا لا حول ولا قوة إلا بالله insha Allah a tún máa tún tẹ̀síwájú ní alẹ́ tì ní pẹ̀lú ìyọ̀ndọ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lórí àyọkà àti àlàyé lẹ́yìn tí a láti inú síra Bulugh al min adillati al-ahkam وجاء كثير في الحافظ ابن حجر الأسطلاني رحمه الله تيوكو نتكو أمورو أندوى محمد صلى الله عليه وسلم Thank you.

باب الله وكان باب الجبر والورع قلنا لأنه كان يمكن الزهد àti alwara a ṣàlàyé fúnra wa ní ọ̀sẹ̀ tí ó lọ wípé àlàyé ọ̀rọ̀ ní ṣókí nípa tí wọ́n pè ní azuhud òun náà ni tarku ما لا ينفع في الآخرة الزهد ونكذب بسلة إن كثير منها مباحات إن كثير أفريقين bàbá gbójúlẹ̀ nìyí ìgbéjúlẹ̀ kòkó ìnira bá wa torí pé ìjọsìn tá a fẹ́ ṣe fún ọlọ́run ọba tó dójú lówó àwọn èèyàn bẹ́lẹ̀ nínú ọ̀ranyàn nínú súnnà ان يكون دي حرام وان يكون دي مكروه سوين كوافيلة من هو وصلني ايه تدقين يسيلة مني كوكون ربا ولا القيامة إلي نتشان تلي الزهور الورع ونترك ما يضر في الآخرة òun ní ká fi ilẹ̀ nǹkan tó lè fa sábà bí ìnira fún ni ní alkiyana ó lè fa ìbínú ọlọ́run ìjìyà ọlọ́run ìwọ̀nà ọlọ́run ìgbéjìnà síkẹ ọlọ́run fún ni a máa wáyé nínú àwọn àgbọ̀mọ́ almustabihat àwọn ọ̀rọ̀ tó rújú tó dá pé ìdájọ́ rẹ̀ kò kílẹ̀ ìdí wa ẹ̀sìn wa fẹ́ fún wa ká ló tí à ń pè ní àlùwárà ká gbé jùlẹ̀ torí pé tá a bá gbé jùlẹ̀ tó bá padà wájá tó pé sọ tá a gbé jùlẹ̀ yìí tó lè kó nira bá wa láti yá náà ni láti dá sí gbé jù sílẹ̀ kò lè kó nira bá wa náà yẹn pé ṣíṣe rẹ̀ yóò kó nira bá wa àwọn ti gbé jùlẹ̀ a rí pé a ti ìlànà òdodo ṣùgbọ́n tá a bá ṣe bẹ́ẹ̀ sì nìkan tó yẹ tó lè kó nira bá wa lálùkìyà náà ni tá a wá ṣe tá a wá kọ́ tá a lò tá a jẹ́ tá a fi ṣàǹfààní bẹ́ẹ̀ sì ni nítorújú fún wa àmọ̀ fún ọlọ́run gangan lórí ẹ̀ ó sì lè kó nira bá wa lálùkìyà náà iṣẹ́ rẹ̀ yìí jẹ̀mọ́ yóò mọ kó sínú tí a pè ní ìfi ọwọ́ rẹ̀ ní fa ìyà fa ìbínú ọlọ́run tó wá rí bẹ́ẹ̀ kakó jùúlẹ̀ pẹ̀lú ká jùúlẹ̀ náà nìyí jẹ̀mọ́ kòkó nira bá wa so ká ṣe olóléwu torí pé àìṣe haram tó bá padà jẹ́ pé nǹkan haram ni eléyìí yóò jẹ́ ìbálẹ́jọ́ tó le fún mùsùlùmí alábẹ́ eléyìí a ti ka hadith àkọ́kọ́ títí àfáwa an-Nu'man Bashir رضي الله تعالى عنهما حديث يلاك في سيامة السواد لني هنا حديث الصحابي الجليل lára àwọn ẹran tí wọ́n pàtàkì ẹ́ tí wọ́n tó ń lé fún pàtàkì nínú sọ̀hábà nàbíwá muhammad sallallahu alayhi wa sallam tí a máa fi abu hurairah radiyallahu ta'ala anhu ó ní قال رسول الله صلى الله عليه وسلم ولا ندوى محمد صلى الله عليه وسلم حنابي صبايتي تعس عبد الدينار تعس قلوا تعس أولاني ìfi ojú أما àmọ́ kì í ṣe tí yóò dojú bolẹ̀ tí ó mọ ọwọ́ ojú rẹ̀ nílẹ̀ àbí tí ó mọ fojú rẹ̀ gbélẹ̀ bí ìbá ṣe pé khaba wa khasra ìtumọ̀ ẹni pé ó ń tọ̀ wọ́n ó dègbé ó ṣòfò yóò kábàámà ó ń tọ̀ kò jẹ́ èèyàn gidi lọ́dọ̀ ọlọ́ ìtumọ̀ sáà ìsànìyàn ta'isa abudu dinar anabi sallallahu alayhi wa sallam ó ní ẹnikẹ́ni lọ́kùnrin àbí lóbìnrin tó bá sọ̀rọ̀ ẹ̀ di abudu adinar ó sọ̀rọ̀ ẹ̀ di ẹrú olùjọ́sìn fún adinar anabi lọ gbọ́dọ̀ olùjọ́sìn fún ẹrú fún owó fún dinar torí wípé bí ìbá ṣe wípé èèyàn ti yẹpẹrẹ ara rẹ̀ àwọn nǹkan mẹ́ta tí máa bẹ níbi ìjọsìn tá a bá fẹ́ ṣe fún ọlọ́run ń bẹ níbi eléyìí náà ìyẹn ló fà á hánà bí ṣe lo gbólóhùn yẹn pé tẹ́ ìfá àbùdú àdìnà rẹ̀ ó ní ẹ̀rí lọ́kùnrin àbí lóbìnrin tó bá sọ̀rọ̀ ẹ̀ di ẹ̀rú yẹni pé tí dínárì tí ó máa dà lọ tí ó máa dàbọ̀ kò ní sọ̀rọ̀ àfi nítorí dínárì àbí nítorí dirham àbí nítorí àwọn kan náà bí sọ yìí tó làkalẹ̀ fún wa àbáwọn kan mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ìyẹn bá sọ̀rọ̀ ní tó tó fi sọ̀rọ̀ àwọn nǹkan wọ̀nyí lọ́pàá má fi sọ̀rọ̀ ibi táwọn nǹkan ayé ń bá lọ lòun náà lọ tẹ́ ìta abudu dìínà ó ní ó ṣègbé ó ṣàbámà ó dẹni òfò ẹni tó bá jẹ́ ẹrú fún dínárù dínárù ìrànkan nínú ọ̀rọ̀ owó ni tí wọ́n ṣe látara góòlù góòlù tó máa ná ná góòlù láyé jọ̀hún dínárù ni bí kọ́yìn ẹ̀rí pé àwọn náà lówó kọ́yìn tá a máa ná owó onírin tọ̀ owó tí wọ́n ṣe látara gold là ń pè ní dínárù. wọ́n dírí hama bákan ẹni tó sọ̀rọ̀ ẹ̀dẹ́rú ẹrú fún dírí hama. àádùn náà nìyí ó ní ẹni yẹn ó ti ṣègbé ó ti ṣòfò òun náà kábàámà ó jẹ́ yẹn yẹpẹrẹ látara ìfara rẹ̀ kalẹ̀ fún ìjọsìn fún owó dirham owó dirham nìyí òun ni owó tí wọ́n ṣe látara fàdákà àtàrà fígbọ́ sílvà fi yọ dirham. wọ́n sì yọ góòlù wọ́n yọ dínárì látara kí ni góòlù òun ni dínárì fi ju dirham lọ wọ̀lkọ̀tífà alkọ̀tífà òun náà ni ìran kan ní ìran àwọn aṣọ táwọn èèyàn máa ń wọ̀ nígbà wọn tí àwọn gbajúgbajà àwọn èèyàn máa ń wọ̀ aṣọ ńlá ni. a ní àmì lára tẹ́lẹ̀fẹ́ ní bá wọ́ yóò di olókìkí yóò di èèyàn ńlá láwùjọ sẹ́yìnta Abdul Qatifa Ànábì sallallahu alaihi wasallam ó ní ẹnikẹ́ni lọ́kùnrin àbílóbìnrin tó bá sọ́ra rẹ̀ bí ẹrú alkọ̀fífà aṣọ yìí kọ́ bá wọn kọ́ ó ṣòfò ó dègé

tó ń ṣẹ́ra Muhammad sallallahu alaihi wasallam a rí pé ó tọ́ka sí àwọn nǹkan mẹ́ta àdínár wà dirham wal khatifa nínú ọ̀rọ̀ mi arábì lo alkhalila àwọn lẹ́yìn ó mọ̀ jẹ́ àwọn àfẹ́rẹ́ kò túmọ̀ sí pé àwọn nǹkan yìí nìkan tó fi yé òun gbọ́dọ̀ máa sọ́ra rẹ̀ jẹ́rú kò sí kankan ta gbọ́dọ̀ fún ní ìbòdíyà ìjọsìn àti ọlọ́ọ̀bọ̀ Allah subhanahu wa ta'ala anábi sallallahu alaihi wa ni ìyàwó ti yàrọ̀ bí ó ní ìfẹ́ẹ̀sì máa ma ìpéyàn ti sọ ó wọ́n ń pin táwọn èèyàn wọ́n pin kògún náà àbótí ẹ̀ tọrọ lọ́wọ́ àwọn èèyàn ọba gbélé lọ́wọ́ rọ́bíà ayọnu kí ló pàtó fi yọnu ó yọnu sí nítorí pé ẹrú nǹkan tí wọ́n fún ni ní àwùjọ táwọn wà yìí lára àwọn nǹkan tí wọ́n lè fún yàn tí yàn lè kó sí irú àdánwò lára rẹ̀ oní àmì owó lára ẹ̀ nílé lára ẹ̀ láṣọ lára ẹ̀ òun nípò ìmáàmà ìmáàmà tó lọ́sì ìjẹ́ mọ́mú mọ́síláṣí lára rẹ̀ òun náà ní kíyàn jẹ́ abẹnugan láwùjọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ò ṣe kà nínú àwọn kan tí ẹ̀mí ọmọ nìyẹn mọ́ jẹ̀rán ìnìyàn ó fi yọrọ bí anábì ní ẹni tẹ́ ẹ̀mọ́ mọ̀sálọ́lọ́hùn ọ̀lùsọ́lám tó jẹ́rù nǹkan lè ajásí pé ìgbà tí wọ́n bá fún ní n tó ń lé ní n tó ń wá rọ́bìyà ayọnu wọ́n lẹ́mí yóò tọ́ wọ́n pín sáwọn èèyàn wọ́n fún tiẹ̀ àbóbéèrè wọn ò fún lamiyarubọ̀ kò ní yọrù abanujẹ́ tó túmọ̀ sí pé in tó fi ṣe ìpínlẹ̀ almahabba wàlúbọ̀gbù wàlúmahabba tó fi ṣe ìpínlẹ̀ ìfẹ́ ìyọnu àrídọ̀ àti ìpínlẹ̀ ìbínú ìkórìíra nǹkan òun náà ní nǹkan wọn bẹ́ẹ̀ sì ni bàbá fẹ́ nǹkan kápẹ́ nítorí ọlọ́run bàbá sì kórìíra nǹkan kákórìíra nítorí tọlọ́run bàbá jọ́nú sí nǹkan kájọ́nú sí nítorí tọlọ́run bẹ́ẹ̀ náà ni sáà bá ní jọ́nú sí kálá jọ́nú sí nítorí tání ẹni tó sọ̀rọ̀ ẹ̀dí nǹkan yìí òun tí ẹ̀ jẹma sábà fún ìfún ní òyò ọdún sí àìfún náà kọ́ yóò bí inú tó túnmọ̀ tó pé ìyọ́nú rẹ̀ lórí fífún ni kìí nítorí tọ́lọ̀ bẹ́ẹ̀ tí ìbínú sí rẹ̀ ń kọ́ lórí àìfún náà ni ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam ó wá sí ìròyìn ìròdíyà ìròyìn pé ẹni ó ń jọ́sìn fún nǹkan tí wọ́n ń fún tó ń yọnú àìsí fún náà sì lè rí inú rò dùn ó banújẹ́ ó farajẹ́ ó tara ẹnìyẹn ti dẹrú ẹnìyẹn torí pé hakikatu al-ubudiyya ní ẹ̀tọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni ẹ̀tọ́ ìjọsìn fún ọlọ́run tí ò tẹni tá a máa ṣe fún àti ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala lóhun nìkan Allah sọ fún wa náà Qur'an al-Karim Allah ni ya ayyuha an-nas Allah ni gbogbo ẹ̀yin ní lárúbáwá àti láǹjẹ̀ ní ní u'budu rabbakum ẹ̀sìn ọlọ́run ọba yín allah subhanahu wa ta'ala ẹ̀sìn lóhun nìkan ṣoṣo alladhi khalaqakum ọba yìí ló dá yín ẹ̀yin tẹ́ ń ọlọ́run yìí ọlọ́run ló dá àtàwọn tẹ́ sọ fún ọlọ́run ló dá ní la'allakum tattaqun ọ̀nà nìkan lè bára lè fáyọ̀ ọlọ́run bá a bá sin ọlọ́run lóhun nìkan sákòwà ọlọ́run ló jókòó sórí ọkàn wa á fi hàn lóríkèéríkèé ara wa alẹ́bí jàálà lákùnrin àrùn fìrọ́ṣà ọlọ́lọ́wọ́ lọ́wọ́ bá òun lòun tẹ ilẹ̀ fún yí bí ìtẹ́ tẹ́lẹ̀ lọ tẹ́lẹ̀ bọ̀ ẹ̀gùn ọ̀kadà lórí ẹ̀ ẹ̀gùn mọ́tò lórí ẹ̀ ẹ̀rìn lórí ẹ̀ níbo lọ́mọ ènìyàn lè rìn lọ níbo láà lè gùn kan lọ lórílẹ̀ wọ̀sánà àbínà àn ọlọ́run náà ló ṣe sánmà fún yín kó wà bẹ́ẹ̀ ṣe rí yẹn nìyí láti gbà tọ́lọ́run ọba ti já kò jábọ́ rí kò ọlọ́run ló wá ń rọ òjò fún yín láti inú sánmà Allahu akbar omi tí ò sómi tó mọ́tò rizqan lakum ọlọ́run tó lè báyìí tó lè bá jẹ́ kí ni kó lè bá lè máa jẹ́ àríkì fún yín lórí látara àwọn nǹkan tí ó máa jáde nínú samarot àwọn èrè àwọn nǹkan oko lórí ẹran tí ó máa tilẹ̀ wù ló máa lálẹ̀ wù fala taj'alu lillahi andada wa antum ta'lamun ọlọ́run ní owó ọlọ́run bò lákẹgbẹ́ o kẹsì mọ́ bó wọn ọlọ́run wá akẹgbẹ́ sẹ́yìn náà sì lákẹgbẹ́ so àyà yìí ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní pé níta wá sí láyé àwa jọ́sìn lè kò dẹ̀ sẹ́ni tá jọ́sìn fún sáàfù ní ìbòdíyà ìjọ́sìn àti ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lọ́dẹ̀ pé nǹkan alimahabba a nífẹ̀ẹ́ ọlọ́run a sì nífẹ̀ẹ́ ìtẹ́tọ́lọ́run fi ní ká fi jọ́sìn fún débi pé kò sí ìtẹ́ náà tí ìfẹ́ rẹ̀ yóò wà lékè lórí ẹ̀mí wa bí tọ́lọ́ kò sí kódà tó jẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ tọ́lọ́ bọ́lá bá ní ká kírun ìfẹ́ ẹ̀rùn tóbi lẹ́ni wa tí ò sí tó tó nínú gbogbo tí ẹ máa nífẹ̀ẹ́ sí nínú àwọn alámọ̀rí ayé bọ́lọ̀ bá ní kágbà àwẹ̀ náà ni torí a nífẹ̀ẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run tá a a wà gbé sórí ntọ́lọ́run ọba tó fẹ́ nígbà tó fẹ́ kásọ eré ìdí alákọ̀ọ́kọ́ bá gbé ìfẹ́ nǹkan míì sẹ́gbẹ̀ẹ́ ìfẹ́ tọlọ́run nínú àwọn àlámàrí ayé àbí ó gbé ìfẹ́ nǹkan míì lékè tọlọ́run nínú àwọn ó ń tọ̀ wọ́n èṣe olùjọ́sìn fún ọlọ́run kò bá àmọ́ larí mọ́lẹ̀ mọ́síláṣí kò bá àmọ́ fi gbogbo ojoojúmọ́ gbàwẹ̀ ìfẹ́ ń tó ń ṣe yìí ìfẹ́ nǹkan míì lékè lórí ẹ̀ ní ẹ̀ ju ìfẹ́ ìjọsìn yẹn lọ jama tó bá ti rí bẹ́ẹ̀ ó ń tọ̀ àyèpè ní àbìjú mọ́kànlẹ́sùn ẹni òjọ́sìn fọlọ́ eléyìí jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ní alkhawf alkhawf gbogbo jọ ti bá bá ti fẹ́ ṣe fọ́lọ́ yóò máa lékè lórí ọkàn wa ìbẹ̀rù bójú ta ní sí ọlọ́run á ní sí ìjọsìn náà afẹ́kínu ìbẹ̀rù bójú gbọ́dọ̀ máa bẹ lórí ìrun tá a fẹ́ kí torí pé àṣẹ ọlọ́run ọba ní ó sì ní bọ́lá ṣe fẹ́ ká ṣe ká bá lọ a gbọ́dọ̀ máa fi ìbẹ̀rù tọ́lọ́run ká fi kírun fọ́lọ́run á fi ìbẹ̀rù tọ́lọ́run á fi gbàrẹ̀ tọ́lọ́run á fi ìbẹ̀rù tọ́lọ́run gbogbo tọ́lọ́run bá tẹ́ka ṣe á máa fi ìbẹ̀rù ọlọ́run bá ṣe jẹ́mọ́ tàbá bẹ̀rù nǹkan mi tó lékè ti ìbẹ̀rù tọ́lọ́run àbí a ní ìbẹ̀rù nǹkan mi papọ̀ mọ́ bẹ̀rù tọ́lọ́run àti ìjọsìn tọ́lọ́run àpẹẹrẹ rú ẹlẹ́mọ̀ rí lẹ́rọ ẹlòmíì ó kírun wákàtí márùn-ún àmọ́ kò kírun lọ́dọ̀ lọ kí ló dé torí pé kò sí bẹ̀rù bẹ̀ máa bá ń ṣe ọ̀nà pẹ̀lú ìbẹ̀rù fọ́lọ́ jẹ́mọ́ a mójútó rò a kì í lásìkò a kì í dálábí sọlọ lọ́hùn alẹ́ ìfọ́lá ti sọ fún wa pé sọlú kàmára àìsàn wọn ní ìsọ̀lẹ̀ anábìnrin ẹ̀kì gẹ́gẹ́ bóun anábì ti fi àrọjá ló pọ̀tá sí mọ̀ pítọ̀ á ti ọlọ́run pẹ̀lú ìfẹ́ á ti pẹ̀lú ìbẹ̀rù ah, tí ìgbà fi dá kò ní gbà lọ́rọ̀ mi tí ò bá sì gbà lọ́rọ̀ mi yóò fi àjẹ ní tọ̀ ìbẹ̀rù eléyìí ó mú wa kákìdá tọ̀ àwa tún ní àrọjá òun náà ni ìrètí ìfọkàntán ní ti ọlọ́ba Allah subhanahu wa ta'ala bá a bá ṣe bá a bá ti bọ́nà ṣe júwe rẹ̀ yóò gbà lọ́wọ́ wa eléyìí ni ìrètí ọlọ́ni famankana yarju liqa'a rabbi ọlọ́lẹ́nikẹ́ni tí ó bá ní ìrètí láti pàdé òun ọlọ́run ní ọjọ́ alkiyama ní ọjọ́ tó wó oníṣàǹfààní iyì oníṣàǹfààní ipò oníṣàǹfààní ohunkóhun tí yẹn fayé kójọ oníṣàǹfààní fàdùyà àmàlà àmàlà ọlọ́lẹ́ni ẹni yìí ní tó wọn lọ́run bá ní kó ṣe kó yá máa ṣe gẹ́gẹ́ àti bó ṣe yẹ wàlá yushrik fi ibadati rabbihi ahada kò sì gbọ́dọ̀ fi ẹbọ bó ṣe wulẹ̀ kó kéré mọ́ kò gbọ́dọ̀ fi kún ìjọsìn fọlọ́ ìfẹ́ owó ó tóbi lẹ́nu ẹ̀jú ìfẹ́ tọ́lọ́run lọ látara àṣíkí torí pé kò sẹ́ni tí ó sọ bẹ́ẹ̀ lẹ́nu àtẹni tó bá ti jẹ́ zindíkù tó jẹ́ sòǹdókù mọ́sàáfì jẹ́sà àwọn àbúrò ńlá wà ní wọ́n ní sòǹdókù mọ́sàáfì yẹni pé olórí ibú pátápátá 100% lórí ibú rẹ̀ so zindíkù òun olórí ibú ẹ̀dá ọ̀nà kọmọ ṣùwábẹ̀ òun ni lanu padà tí ó sọ yìí ah mo nífẹ̀ẹ́ owó jù ọlọ́run lọ mo nífẹ̀ẹ́ owó jù jọsìn ọlọ́run lọ mo nífẹ̀ẹ́ owó ju rọmọdánì lọ mo nífẹ̀ẹ́ owó ju hajj lọ zèdíkù ló sọ yìí tó tọ̀ sí pé àwọn èèyàn nílànà kí wọ́n sọ báwọn àfolórígbó ẹ̀dá wọn kò sọ wa ó yà wá yà á tọ̀ ṣùgbọ́n ìṣe sí ẹ̀wọ̀n tó anábì sọ̀lọ̀ máwọn àdìgbòsọ́lá sọ anábì òsọ lójú pé èèyàn sọ bẹ́ẹ̀ onítà ìfà àbùdú àdìnà tẹ́yìntà ọlọ́run ó dojú ebule, ọlọ́wọ́ ọlọ́run sọ di ẹni yẹpẹrẹ nínú ọ̀rọ̀ mi ìntàkàtà arábì ní ọlọ́run ó larí ẹ̀ mọ́lẹ̀ kò ní yé láyé kò ní yé èèyàn lọ́kẹ̀yà mọ́ ta owó náírà owó dọ́là owó pound àbí àwọn àǹfààní ayé ọmọ ni òun ló ń wá ni ìyàwó ni ọkọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé ni ọrọ̀ ni ipò ló ń wá ni sẹ́yìn tó àbùdó dìnnà alájìlẹ́nikẹ́ni tí ó bá sọ́ra rẹ̀ di ẹrú nǹkan tó ń wá látara ipé bọ́wọ̀ rẹ̀ bá tẹ̀ tó ń wá ayọ́nú bọ́wọ̀ rẹ̀ ò bá sì tẹ̀ yálà wọn ò fún àbí ó béèrè wọn ò fún àbí wọ́n pin wọn ò pin kàn án anábì sallallahu alaihi wa sallam ó ní ẹ̀rọ tọ̀ nǹkan tá ìsà ìyọnu rẹ̀ lórí pé wọ́n fún ìbínú rẹ̀ àìfúnni tẹ́ bá fún inú òrónù ara ẹni akọ ìmọ̀ra ọ̀rẹ́ mi áá olólùfẹ́ mi ṣùgbọ́n tá ìbá ti kún wàhálà dé ìbínú dé ìgbárata dé ìsọ̀rọ̀ tí ò dátọ́lọ́hun dé ìwùwà tí ò yẹ ká bá lára mùsùlùmí ó dé àwọn abẹ́ lọ́rẹ́ ni yẹn pé ta ló nífẹ̀ẹ́ sí jù ó wá ní ọlọ́run ní ẹ̀mọ́ pé ní yẹn parọ́ a nífẹ̀ẹ́ nítorí nǹkan náà a sì ni pé àríbọ́ من الله minallah من الله tá a bá fẹ́ yọnu sí ká yọnu sí nítorí tọ́lọ́ ká yọnu sí nítorí tọ́lọ́ bá yọnu sí nǹkan náà nítorí àwọn ọmọ bá ti yọnu sí àgbọ̀dọ̀ yọnu sí nítorí bá fẹ́ á fẹ́ àwọn ọmọ ti fẹ́ àwọn náà fẹ́ bá ṣe máa ń jẹ́ mùsùlùmí onígbàgbọ́ òdodo nìyẹn ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni yá ayyuhal ladhina amanu ọlọ́lẹ́yìn mọ̀mìnì èyàn nígbàgbọ́ òdodo la tulhikum amwalukum wa awladukum an dhikrillah ọlọ́ni ẹ má jẹ́ kí amwalukum ọ̀rọ̀ owó aṣọ ipò gbogbo tí ẹ̀mí máa jẹ́rẹ́ la máa ní máa lù كل شيء مالت إليه النفوس مال مال إنت من باتن جينا نقول مال الله ni ẹmá jẹ́ kí nǹkan tẹ́lẹ̀ yìí tó ń jẹ̀nà in tó sì tóbi jáde èèyàn máa ń jẹ̀nà jù òun lówó Allah ni wà tó ṣe gbóná lálá ṣùgbọ́n jẹ̀mbà ọmọ ènìyàn nífẹ̀ẹ́ owó ju nǹkan mi adámọ́mọ́ nìyẹn nìyẹn onífẹ̀ẹ́ owó ju ju kíni lọ ju ọmọ lọ ju ipò lọ ju obìnrin lọ kódà ọmọ nìyẹn nífẹ̀ẹ́ owó ju ẹ̀mí ara rẹ̀ gan lọ ẹ̀wò ẹ̀ṣá fún mi kódà bí bàtẹ̀ ní pẹ́ láyé ẹ̀ṣá fún mi <laughs> ọmọ nìyẹn nìyẹn ọlọ́ni wọ́n tó ṣe gbóná lálẹ́ ẹni fi owó ní ìfẹ́ àpọ̀jù ẹ̀sìn ọlọ́run òfin ọlọ́run tí yẹn bá mọ̀ ìyẹn máa fi kọ̀ǹtró ara rẹ̀ ṣùgbọ́n ní tàdámọ́ ọmọ nìyẹn kò sí ń tí ọmọ ènìyàn tó nífẹ̀ẹ́ sí tó tówó ṣùgbọ́n ní ọlọ́run mùsùlùmí onígbàgbọ́ òdodo lọ́kùnrin àbí lóbìnrin kò sí tí ó nífẹ̀ẹ́ sí tí ó wà lékè ìfẹ́ tó ní sọ́lọ́run so ìhá nífẹ̀ẹ́ ọlọ́run òun yóò sì lékè lórí gbogbo fẹ́ bẹ́ẹ̀ náà ni a kórìíra sí tọ́lọ́run bá kórìíra sí la tulhikum amwalukum wala awladukum an dhikrillah ọlọ́run ẹ má jẹ́ kí ọrọ̀ owó ẹ má jẹ́ kí nǹkan yìí ọlọ́lẹ́nikẹ́ni nínú yí tó bá tún lè ṣe bẹ́ẹ̀ tàgbà dúkìá owó tà ń wá tà ń lé ayé tà ń lé ọrọ̀ tà ń lé tàgbà láyé tó wá kẹ́rí wa kúrò níbi ìsìn ọlọ́run nítòdodo àbí tàgbà àwọn ọmọ tà ń wá tà ń tọrọ lọ́dọ̀ ọlọ́run afẹ́ ní ọmọ àbọ́lọ̀ tí ẹ jogún ẹ̀ fún wa tó wá dá sí pé tọ ọmọ táà wá ń wá ìtọ́lọ̀ tó wá jogún fún wa nìyí àwa kó ìfẹ́ àwọn ọmọ yìí lékàn ju ìfẹ́ tá a ní sọ́lọ́wọ́n ọba lọ tá a fi ń pa ìfẹ́ tọ́lọ́wọ́n ọba sí àmójútó ìtọ́lọ̀ torí ẹ̀dá wa pàápàá tá a wá sí láyé lórí ọ̀rọ̀ ọmọ ọmọ ọmọ ọlọ́ni ni wọ́n jẹ́ ẹni òkú ọlọ́run wá jẹ́ ẹni òfò òfò talqiyama rẹ̀ pé alqiyama kò sí ọmọ kíyàn ní kò lè ṣìyàn láǹfààní bẹ́ẹ̀ ni ẹni tó fi ilé ayé kọ́ mọ́jọ ọmọ mẹ́rin ló bí máa ní túnmọ̀ ká ní last ọmọ mi tún wọ́n bí 5000 ẹ̀ tó bá dá lókè yàmọ̀ wá ń gan ọmọ rẹ̀ ṣe láǹfààní kẹ̀kan kò kẹ̀kan mẹ́rin wọlọ́hì kò sí kódà ẹ̀ẹ́kẹ́ ìtira yín báyìí bàbá bá ọ̀sán ọmọ bá òsì ẹ mọ̀ sá fúnra yín ni àbí owó àbí ọrọ̀ àbí ipò àbí gbogbo àwọn nǹkan tẹ́lẹ̀ ọmọ nìyẹn máa ń jẹ̀rán láyé nínú àwọn àǹfààní ayé ọlọ́lẹ́nikẹ́ni tó bá fi lè torí àwọn nǹkan wọ̀nyí tó wá pa òfin ọlọ́run kì tó gbéfẹ́ rẹ̀ lé wọn tó máa fún inú rẹ̀ á bẹ́ẹ̀ sì ni bí wọ́n fún náà nìyí inú rẹ̀ bàjẹ́ ẹ́ ló mọ̀ kára bí ajé lékuru ọlọ́run tó ohun tó bá dá kìyàmọ̀ yóò jẹ́ ní ipò jẹ́bí oníṣẹ́ ètò rẹ̀ tí ọlọ́run yàmọ̀ lá yanfa malun wala banun illa man ata Allaha bi qalbin salim kò lè tẹ́ni kẹta láǹfààní ní tí ó ṣe láǹfààní òun náà ni àkókò ní ọkàn tó wà pẹ̀lú ìmù ọkàn tó nígbàgbọ́ nínú ọlọ́run tó sin ọlọ́run déédé tó sì kú lórí ìjọsìn fọlọ́run lọ́kàn ṣoṣo jẹ̀mọ́ láti mọ̀ yí pé ẹ̀sìn oníkámọ̀ wáyé ẹ̀sìn oníkámọ̀ wáyé bẹ́ẹ̀ ni ẹ̀sìn oníkámọ̀ wá ipò ẹ̀sìn oníkámọ̀ wá owó ẹ̀sìn oníkámọ̀ wá àǹfààní ayé ṣùgbọ́n jẹ̀mọ́ ká má torí àwọn nǹkan táà ń wá yìí ká wá jẹ́ kí ìfẹ́ nǹkan táà ń wá kó wá lékè lórí ẹ̀mí wa táàfì máa tó sùn wọn ní tó jẹ́ dodo ìgbàwọlá dùnú ìgbàwọlá bànújẹ́ ìgbàwọlá yọnú ìgbàwọlá àníyọnú kí láàrín tẹ̀sí kí láàkó ìdásí kìí ṣe ọ̀rọ̀ ayé láti ṣe ìpìlẹ̀ ní wàláì kìí síbẹ̀ ọlọ́ni ya'iduhum wa yumannihim yóò mọ̀ promise àwọn èèyàn ti bí ìrùn ní ìfilẹ̀ wọ́n tó ń wọ́ owó ẹ́ wọ́n tó ń wọ́ owó o mẹ́ sọ̀rọ̀ ọ̀run wọ́n ní ebi ipa ní kọ́rọ̀ mi wọ́ ẹ́ àbí wọ́n wá sọ pẹ́tọ̀ ẹ́ àtọwọ́ olówó àtọwọ́ ẹni kọ́lọ̀ mọ́sí ìsanwó wọn bẹ̀ gbogbo ẹ̀ pátápátá ẹ̀jẹ̀ máa ń ná gbogbo ẹ̀ àti àláàlí àti haramu gbogbo ẹ̀ jíjẹ ni gbogbo ẹ̀ lílò ah we are Nigerians Nigeria làwọn orí ẹ̀kọ́ wọn dẹ̀ mọ̀ bí nàìjíríà ṣe rí àwọn ìjọba wa ohun ṣùgbọ́n ohun ṣàwó tó ọlọ́run yàtọ̀ ẹ̀ kí sọ́ọ̀tì oṣù mọ̀ bẹ́ẹ̀ <laughs> subhanallah ọ̀rọ̀ káti káti bẹ́ẹ̀ lẹ́lẹ́mí ò mọ̀ sọ ọ̀rọ̀ wóruwóru ẹlẹ́mí ò mọ̀ sọ kí ló kọ́ ọlọ́run pẹ̀lú kó bá rẹ nàìjíríà kí ló kọ́ ọlọ́run pẹ̀lú kó bá rẹ nílùú saudi àbúbẹ̀rẹ̀ nínú amẹ́ríkà ọlọ́run ìwọ́n tó wà nàìjíríà ṣé o jábọ́ sí nàìjíríà ní ìbọ́lọ́run ló tẹ́ ẹ síbẹ̀ níbo láwàlá ẹ ti lọ́run àníṣe ọlọ́run ló gbọ́dọ̀ lékè lórí ẹ̀mí wa ju gbogbo tí ẹ̀ máa wá láyé lọ ìfẹ́ ọlọ́run lẹ́mí wa yóò ju ìfẹ́ tá a ní sáwọn ìyàwó wa lọ àwọn ọmọ wa lọ àwọn ọ̀rẹ́ wa lọ àwọn dúkìá wa ẹ̀sìn àwọn ọmọ yẹn kan ẹ̀sìkápá wọn so ìfẹ́ tọ́lọ́run gbọ́dọ̀ lékè lórí gbogbo ohunkóhun a nítorí pé à ń wá àǹfààní ayé kífẹ́ ayé kó wá ẹ́ kó wá tóbi lẹ́nu wa tá a bá wá rí inú wọn dùn tá a bá rí àbànújẹ́ jama bí a bá ti ṣe bẹ́ẹ̀ ó ti sọ rẹ̀ di ẹrú ẹrú nǹkan yẹn abdulkari so ó ti sọ rẹ̀ di ẹrú àpẹẹrẹ bẹ́ẹ̀ wá pọ̀ nínú ìṣesí ọmọ nìyẹn jama ló jẹ́ pé ká sin ọlọ́run pẹ̀lú dodo wọn náà máa béè lọ́wọ́ ara rẹ̀ ó jẹ́ mùsùlùmí torí kí ni máa béè lọ́wọ́ ara rẹ̀ ó sì súnà náà wà Muhammad sallallahu alaihi wa sallam torí kí ni máa béè lọ́wọ́ ara rẹ̀ ó ń gbọ́ wá sí torí kí ni ó ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn torí kí ni ó ń sin ọlọ́run torí kí ni ó ń ka alukoran torí kí ni. ṣé torí ayé ni tó na torí ayé ni òsìn náà àmẹ́bìnrin táìsà abúlódì náà ó tọ̀ ti dẹ̀rú ayé ọwọ́ ayé náà ni ó ti lọ béèrè àǹfààní rẹ̀ ayé nìyí ni ya'iduhum wa yumannihim wa ma ya'iduhum ash-shaytanu illa ghurura ṣètọ́nù ló ń promise yìí ló tàn yìí mú kẹ wáyé látara wọ́n ní máa nìyí ó ti rédí ó kù yípe àá mọ́ wọ́rí ọlọ́ni bàbá yà ìdùnnú ṣètọ́n ìlà òróró ọlọ́ni ṣètọ́n ní oníkankan tí ó fún yìí o àtàgbàyìn sí zero ni òpò ní ìdáyà sí èyí ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹni àbùkù lọ́dọ̀ ọlọ́run ẹni àbùkù lọ́dọ̀ àwọn ènìyàn ló pé gbogbo ń tá a ń ṣe nínú tọ́lọ́run ọba fẹ́ ká ṣe ká ṣe nítorí tọ́lọ́run bá a bá ń sin lọ́run tá a jẹ́ mùsùlùmí tá a bá ń béèrè owó lọ́dọ̀ ọlọ́run alhamdulillah ká dúpẹ́ fọ́lọ́run káfẹ́ ni mo rí ọlọ́run bọ́lọ̀ bá dùn wá tí ò kó wa jẹ̀mọ́ ní ohun táwọn wá gẹ́gẹ́ náà nìyí jẹ̀mọ́ a sì dúpẹ́ fọ́lọ́run náà ni àníbànújẹ́ àníbànújẹ́ káwá torí ẹ̀ káwá mẹ́sìn ọlọ́run ká jù sẹ́yìn a ẹ̀ jáàbù mọ́ ni ah, kò ìjáàbù yẹn ìdàrí ìgbà ẹ̀mọ̀gbà ẹni ẹ̀mọ̀ ẹ̀yìn ọmọ òṣàṣù náà tó mo graduate ẹ́ mo rí mo ní masters mo ní certificate mo wá wáṣẹ́ ṣe ọ́ṣẹ́ títí ní ìríṣẹ́ ẹ̀ wá sọ pé ìjà tó gbà sí ẹ́ wọ́n ní kéde kan bí ò lè bè ní ti gbélẹ̀ bó ṣe bá mi tó mo ti ọjà gbòòrò mo ti ríṣẹ́ o rábí tó tó fẹ́ràn alhamdulilayi o ṣé torí ìjáàbù tó ti ọlọ́lọ́ bí mo jáàbù ìyá ọlọ́lọ́ bí mo jáàbù ṣé torí kó lè balẹ̀ lọ́mọ tó bá yẹ kéèyàn ní jẹ̀mọ́ jẹ̀mọ́ ó ń wọ́n ò sí ìdọ́ ọlọ́run ọba sùn ẹrú tó tó ń wáyé ni tánàbí sọ fún wa gangan nínú kókó ọ̀rọ̀ nìyẹn ọlọ́ni wọn lọ́kọ́ ó ṣe yẹ ilé yìí wà ilẹ̀ bá a fi ránṣẹ́ sí àwọn bá ṣe ránṣẹ́ sí ọ lórí ìmánì lórí ìnígbàgbọ́ nínú ọlọ́run ìjọsìn fọlọ́run lọ́kan ṣoṣo bẹ́ẹ̀ láti bẹ́ẹ̀ fáwọn tó àwọn tá a rán náà àwọn ànábì tó wá síwájú rẹ̀ wípé láyé náà ṣọ́rọ́ kìtà ẹnikẹ́ni nínú yín tó bá fi lè ṣe mọ́ tẹ bá pa nǹkan nípa pọ̀ níbi ìjọsìn fọlọ́run títẹ̀ ìkẹ̀kẹ́ bá lékè lórí ẹ̀mí ju tọlọ́run lọ ìyọ́nú sí nǹkan ó lékè lórí ẹ̀mí ju tọlọ́run lọ láyé àbàtọ́ náà àmọ́lùkù ọlọ́run ní gbogbo iṣẹ́ rẹ̀ nǹkan yóò bàjẹ́ balatakù náà mẹ́rin kan fi rí ó sì máa bẹ nínú àwọn ẹni òfò báàlì àlìláhùn pààbò ọlọ́run ní ká òun ní kẹ́ẹ̀sì tó a ní fi àǹfààní nǹkan tá à ń wá àbí nǹkan tá à ń lé ká fi ṣe òṣùwọ̀n ìdùnnú wa ìtúraká wa tá a bá rí inú wo dùn á túraká bá a bá rí inú wọn bàjẹ́ ànítúraka ẹlòmíì ìbẹ̀rù ẹlòmíì bọ́lọ̀ bá mú ọlọ́mú èèyàn rẹ̀ lọ ó mú habibu rẹ̀ lọ habiba rẹ̀ lọ ọlọ́mú kò sọ́dọ̀ ààrẹ ah, ọlọ́run ilé tó ṣe yóò dá ààrùnlọ́nà ah, ó sí dáa bóòlù yẹ kọ́lọ̀ ṣe ṣe ẹ̀yẹ kọ́lọ̀ kò fi ilẹ̀ kó yẹ kò sí aburú ọlọ́run èyí saburú gbogbo tọ́lọ́run ti pátápátá dáadáa rí ọ̀dọ́ ọmọnìyàn ní ti máa ń jẹ́ oore àti aburú tọ̀ ọlọ́run wá ní àti ń tẹ́ ẹ̀ka kó àti ń tẹ́ ẹ̀ka ká kó lóun bẹ̀rẹ̀ kò ní sí ìfẹ́ challenge kankan ẹ ti rí ló bá fẹ́ sílẹ̀ kò ní kí irun mọ́ tí ló dé alu ẹ̀ máa tí mo ń wọ́kọ̀ gbogbo àwọn fans ẹ́ sáàrò pé ẹ tí wọ́n fẹ́ wá akẹ́ńtẹ́jú sí wọn ẹ́ wọ́n ti ẹ̀ ṣe bẹ́ẹ̀ tó mú dẹ̀ lọ́bí ìjó kan mo lọ jó mi kan náà mo ti rí ọkọ̀ tó wá ti tó bá ti rọ́kọ̀ tó fẹ́ òṣìṣẹ́ náà ó fi ìsìlámù náà ó fi ìsìlámù lẹ̀ ẹnìkan níbi onímọ̀ ní ara ah, kí ló dé ẹ̀ eh, ṣe islam wọn ni ó nílà ó lọ́wọ́ ṣe islam kí ló dé oníṣòro ni ah, àbúrò ìṣòro tó dájú kọ ní tó bá mọ̀ wọ́n ní kí ni ìṣòro náà ah, ìyàwó mi kú ni ọdún tí ìyàwó mi kú iṣẹ́ tó bọ́ lọ́wọ́ mi mọ́ ní tó ní ó ti gbàgbé orí tọ́lọ́ tó ṣe fún ìbò lálàáfíà lélẹ̀ ẹ́ eh?

àwọn ayọ́ ló ti tọ́lọ̀ ti ṣe fún wa ìtọ́lọ̀ ò ti ṣe náà nìyí jẹ́mọ́ àtúnibínú àtúnigíní àrọ̀já àyó ṣe tí ó lágbára sí lè jẹ́ alágbára sí lè jẹ́ kàkàkọ́ mọ́ nìyẹn ká wá ṣe sùúrù pẹ̀lú ọlọ́run tọ́ ìṣe ń bẹ lórí ọkàn wa yóò wà hàn àwọn àtòrí yẹn ó ní ẹgbọ́n ẹni jẹ́ pé sọ àlámọ̀rí rẹ̀ ẹ̀rí gbogbo làákàyè rẹ̀ owó ni tó bá lówó inú rà dùn yóò rówó ìmọ̀ bànújẹ́ kò ní sin náà kò ní tẹ̀lé òfin ọlọ́run tó bá rí yóò sin náà ẹ̀rí tí ò bá fi rí ìjábẹ́lẹ̀ náà lọ́wọ́ àlẹ́ ọlọ́run náà nìyẹn yóò mọ bọ́lọ̀ ọjà nìyẹn anábìrẹ́ nìyẹn nìyí yóò di ẹni òkú lálùkìyàmọ̀ torí pé ìrìnrìnwòfíyà bọ́lá bá fún rọ́bìyà ayẹnu sọlọ wà ilẹ̀ mi yóò lábìyàrdọ̀ bọ́lá bọ́ bá fún àbànújẹ́ jẹmọ́ ilé ìjẹ́kọ̀ọ́ fún wa jẹmọ́ nígbà tí gbogbo ìgbésẹ̀ wa ìsọ̀rọ̀ sí wa abùkátà al-ikhlas sincerity abùkátà al-ikhlas àwọn àtàlù hijab àwọn àtàlù himar àwọn àníṣù sáàkì àwọn àtíṣòkò àwọn tá à ń kírun wákàtí márààrún ntori ká ṣe ń tọ́lọ́ torí pọ́lọ̀ ń fẹ́ ọlọ́run yọ́nú sí àwọn náà ó sì fẹ́ á yọ́nú sí ṣe ń torí <laughs> mi irú ẹ̀ ti ẹ̀pọ̀ dáadáa tí bá dé nígbà míì Ani imam ẹjọ́ mo níbi owó ni kí ló dé ní ẹ̀rí sọ̀rọ̀ ẹ̀mọ̀ yóò wá já irọ́ yẹn yóò já jùlẹ̀ lódìdí gbogbo bá ní bàbá wọn mọ́ ń kú àbíyàwó bẹ lọ sí jù àbíyàwó wọn ń kọ́ ó ń rọbí ìsìláàmù tako ká máa ṣàgbé ìsìláàmù tako àìṣàgbé kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára so gbogbo ẹ̀ náà ni sọ yẹn náà sílá jókòó kájọ kí jẹmọ́ nígbà bá jẹmọ́ tán dọ́nà bá ní kí rẹ́pò lòdò ló ń sọ ọ̀há tàbí kí nígbà ẹ̀bà wà lẹ́bà ní rí mọ́ ah, arákùnrin ẹ̀kọ́ dáná ó ti lọ ilé ti ń ẹgbẹ́tẹ́ máa ṣe ẹ̀ṣẹ́ sùúrù kàbí kírun sábà ti kírun lọ pẹ̀lú gbọ́ ọlọ́run ábà ń bá wọn jẹ̀mọ́ sọ̀rọ̀ kí ni mọ̀rọ̀ lórí ìrù tó kírun torí tọ́lọ́ <laughs> ó ti kàkúrò pé ẹ eh, jẹ̀mọ́ fílíọ̀ lélẹ́yìn jẹ́ lọ bá wọn jẹ̀mọ́ tó pàṣẹ mẹ́ ìlú ẹ̀mí wa pọ̀ nínú ṣiṣẹ́ àwọn ènìyàn jẹ̀mọ́ ilé ìjẹ́kọ̀ọ́ fún wa ó jẹ́kọ̀ọ́ fún wa ó wọ́n máa ń jẹ́kọ̀ọ́ fún wa ìjẹ́ pé kẹ́rí kó tá a bá yan ọ̀rẹ́ o fẹ́ yan ọ̀rẹ́ olólùfẹ́ yan lillah wa li sunnati rasulihi sallallahu alaihi wa sallam tá a bá yan ọ̀rẹ́ yan torí kí ni torí pé ọlọ́run bá nífẹ̀ẹ́ sí kó mú lọ́rẹ̀ ó sì yan níbàámu sí súnà nàbí sallallahu alaihi wa ò bá ti ṣe tọ́lọ́run mọ́ lónìí nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ torí pé tí o bá ṣe tọ́lọ́run irúfẹ́ wọn lábẹ́ lé ní. so a nífẹ̀ẹ́ rẹ̀ torí tọ́lọ́run la fi mú lọ́rẹ̀ tọ̀ nígbà ó sì ní pé tọ òun gan ni òun náà ń bínú sọ́lọ́run kò ṣe tọ́lọ́run bá mọ́ ẹ́ àárọ̀ ní bínú sí. so àìyàn rẹ̀ nítorí àǹfààní ayé ó ṣe fún mi ni mo fi yàn lọ́rẹ̀ ó ràn mí lọ́wọ́ mo fi mú ah, ọ̀rẹ́ dáadáa tí ìlú gbàgbé láéláé

ọmọ ni yóò máa rìn yóò máa bẹ lórí ẹ̀sìn ìlànà ọ̀rẹ́ rẹ̀ fàlìyàzù àhàdọ́kọ́ bẹ́ẹ̀ yóò kọ́ lè ẹnìkan nínú yín ẹ máa wò dáadáa talẹ́ntẹ́ bá fẹ́ yàn lọ́rẹ̀ tó àyíyàn rẹ̀ àti torí ẹ̀sìn tàbá bínú sọ́rọ̀ ẹ̀wọ̀n tó á ló dé òun bínú sí mi ní ó wálé mọ́ni ìwà ah, ọ̀ kí ló dé òtún mo sí náà òtún mo gbó òkínú dédé mo lè ṣe wá sí títí tí ò gbọ́ so kí ló kù láàrin wa àṣíyàn náà wá ní ìyẹn kéré àkókéré ah, o òkéré o àkókéré ah, o mo nífẹ̀ẹ́ torí tọ́lọ́ mi ó ṣe tọ́lọ́ mo fi nífẹ̀ẹ́ rẹ̀ so tó kùnà tó fi kọjálẹ̀ pé ó mọ̀ ṣe ọlọ́run ni èmi ló nífẹ̀ẹ́ rẹ̀ náà ṣùgbọ́n tí yóò bá ti eléyìí nítorí eléyìí jẹ̀mọ́ bẹ́ẹ̀ ni yẹn bá ń kojú pa àlọ́ ọlọ́run tó kọjá àlọ́ ọlọ́run jẹ̀mọ́ lókùnà tí yóò bá ti fara ní àwa àníláburú mẹ́ẹ̀ ọ̀rẹ́ wa fún alówó ó ń fún alówó ó ń fún alówó kò bá kírun mọ́ ó ń fún alówó ó ń fún alówó o ń fún wa ní nǹkan ó pọ́n wa lé ó sí ẹ̀ wẹ́ ìwọ ló fún mọ̀ èmi ń kírun tèmi o bí o bá tẹ̀ ìfúnmọ́ láti ẹni yẹn báwo ni owó tó máa ń fún mi tó túnmọ̀ sí pé bí o bá fún ọ lówó ó wà bínú àrà rọrùn kọ́nà bẹ́ni ẹ bá ń kírun déédéé tí o bá ti fún ọ lówó mọ́ wàhálà bẹ́ẹ̀ lẹ́nu yẹn eléyìí ṣe ìwà tá a máa ń bá lọ́wọ́ mùsùlùmí ẹni yẹn ti di ẹrú ayé ó ti dẹrú tó ń wá ti dẹrú tó ń wá jẹmọ́ iṣẹ́ tó dáa wọn láìpẹ́ sí tó dáa ó sì bá ti máa wà káàní ní ìtàwọn sí ara wa káàní ṣe ara wa gbọ́yé ṣùgbọ́n ká má gbàgbé ọ̀rẹ́ ẹ̀mí ló jẹ́ torí kí ni ó ń bẹ lórí òdodo tó ti ó ń bẹ lórí òdodo ọ̀rẹ́bí sallallahu alaihi ó ní àwọn èèyàn méje kan bẹ wọ́n mọ̀ bẹ ní abẹ́ ìbòdí ara sí ọlọ́run ní ọjọ́ tí ò ní sí ìbòdí kankan àfi ìbòdí ara sí ọlọ́run ó ní nínú wọn wàrọ̀dùlẹ́ẹ̀lì omi èèyàn méjì tàhábá fìlà kò sí tó sọ́ọ́dọ̀ rẹ̀ torí ìfẹ́tọ́ ní sọ́lọ́run ìfẹ́tọ́ lọ́run tó wà lára ilé ìfẹ́tọ́ lọ́run tó wù náà rí lára ilé wọ́n fi di nǹkan méjì wọ́n ti di ọ̀rẹ́ wà sára ni kò sí tó mú àwọn méjèèjì jí ọ̀tá síra wọn látara kí ni ìfẹ́ ọlọ́run tó so wọ́pọ̀ àìsífẹ́ ọlọ́run mọ́ òun náà ló tún wọn ká lèmọ́ bá a ṣe nìyẹn bá a ti máa ṣe òun nìyẹn ilé ilẹ̀ fún gbogbo àwọn mùsùlùmí àtàfà àwọn àtàfà àwọn àtọmọké ẹlẹ́mí kò ní sí ìrí challenge tó bá dé nílé ìyàwó tó fẹ́fẹ́ ẹni à lọ ẹ àbá sẹ́yìn ni ẹlẹ́fẹ́ ọmọ wa èmi náà ni ṣòkòtò yín kí ló ṣe ìyàn kò sí bàbá ibi tó yẹ kó wà náà ló wà níbo sẹ́yìn ẹ̀fẹ́ ọmọ wa àìrọ ẹ̀ẹ́ ẹ̀yìn tètè kọ́tà àmì fún yín lọ́mọ àfi tó bá lọ àjọ ìfì ẹ̀ òun náà wà délé àfọwọ́lẹ́rán torí pé nǹkan tó ń bẹ lọ́dọ̀ bàbá tó nífẹ̀ẹ́ sí pọ̀ ṣẹ́fẹ́ obìnrin tó fẹ́fẹ́ ló tóbi lẹ́ni rẹ̀ ni àbífẹ́ ìfẹ́gíní àbífẹ́ ọlọ́run tó bá gbẹ̀bẹ̀ tọ́ ọlọ́run bá ní ẹ́ ọlọ́run tó ṣe léyìí tó wù ọ́ yìí ó lè ṣobìnrin míì tó lóore ju ẹni tó fẹ́yẹ̀ lọ́nà ta ló sọ fún ẹ kóbìnrin yẹn lórí ìlú bẹ̀ wọ́n àdójú mẹ́fẹ́ ẹwà ní kí lọ kí n ṣe náà kí n takosún àmẹ́bí òfin tó jọ sálámàlì àìlè gàdá ìsáàz nígbà tí mo jẹ́ ẹfẹ́ sọ sí ẹ́ wọ́n fọ́ọ̀sì mi dọ̀bálẹ̀ ni ẹnì kan béèrè béèrè gan lágbù ẹni ìsáàz kí ni ìdájọ́ ń jẹ́ pé obìnrin tí wọ́n bá fọ́ọ̀sì láti fẹ́ láti dọ̀bálẹ̀ níbi ilé ìyàwó wọ́n fọ́ọ̀sì nígbà ló fọ́ọ̀sì sójà náà gbà ní láti yí ọkùnrin wọn sí ẹ máa máa mọ yẹn sọ́dọ̀ so wọ́n á ní ṣé sójà ni wọ́n yàn sí ọ pé ó yá àìjẹ́bẹ̀ a kò yí lọ báràkì sójà kọ so ni. nífẹ̀ẹ́ obìnrin tó fẹ́ ló tóbi lẹ́mí ẹ̀ ju ìfẹ́ ẹ̀sìn ọlọ́run lọ. tó ìwọ ló lẹ́sẹ̀ o náà nígbà wọn fọ́ọ̀sì mi ni wọn náà yí fọ́ọ̀sì ẹ wọ́n dì ẹ mú wọ́n borí ẹ̀gúnlẹ̀ ìrọ̀ ìwọ ni tó wù ọ lóde ṣé dandan ní kò fẹ́. so arákùnrin <laughs> ni ah wọ́n lò mọ́ ẹ ah, ti báyìí ní ah odíjé odíjé náà ó mọ̀ tọrọ tuntun báyìí so ìfẹ́ tọ́lọ́run ló gbọ́dọ̀ lékè lórí ẹ̀mí wa ni a máa jẹ́ ẹrú obìnrin ni a máa jẹ́ ẹrú owó ni a máa jẹ́ ẹrú ọkọ ni a máa jẹ́ ẹrú ẹrú aṣọ ni a máa jẹ́ ẹrú iṣẹ́ a gbọ́dọ̀ jẹ́ o fẹ́rẹ̀ fún àǹfààní ara wa bẹ́bára fún àmì tó ń sọ lánàá òun kọ́ lọ́ sọ lẹ́nìí ẹ̀fúnra kò sí ní tí kò kì í ṣe àfáàmì lè torí torí ayé àbí ọlápàá ní gàbẹ́ ní ọdún ọdún 20 years ago lára àwọn onísúnnà gidi dáadáa ní olùbẹ̀lọ̀ takò ọmọ mọ́lúdì nàbí ilẹ̀ ló bá lọ mọ́lúdì àwọn oníyìn bá rọ kẹ̀kẹ̀rẹ̀ owó wọ́n rọ sí lákó wọ́n fi ó takò wọ́n rọ owó lè pé wọ́n fi dẹ́ẹ̀lì wọ́n fi bẹ́ẹ̀ni nígbò tí àwọn tó pè é ṣòṣòwò má ọ̀rọ̀ tí ń tutù abala àbábọ̀ kódà tó bá ráwọn tó lè súnmọ̀ sí inú ti mọ̀ bí tó ń kírun wákàtí mara àwọn gan ní ẹnu yìí ò gbá kápá tó ń kírun wákàtí mara àwọn ó ti lọ ayé ti gbé lọ so àfà tá a mọ̀mọ́ ọ̀rọ̀ kan lánàá tó bá wá ń sọ ọ̀rọ̀ míì lé ní jẹ̀mọ́ àbọ̀rọ̀ kura ó ṣeé ṣe kódà sí pé ìgbìyànjú ìmọ̀ rẹ̀ ló débẹ̀ eléyìí ó hàn nínú àlàyé yóò hàn nínú àlàyé tó mọ́ta bá mọ̀ pé ah, òdodo kọ́ lélẹ̀ tẹ́sọ yìí ọ̀rọ̀ yìí ló pé lóṣù òdodo ah, tẹ́sọ yóò lẹ́rìí kò lẹ́rìí mọ́ta sọ ń bí afá lásán pé rìbá tí yẹn máa ń gba rìbá tí yẹn máa ọwọ́n abẹ́ àfáà lè ní pé bóò lọ́rọ̀ rìbá ní ẹ̀ sọ́nà tó ṣàánú wa ní rìbá ah kò sẹ́ni tí òkó tí ó kò sẹ́ni tí òkó tí bó ṣẹlẹ̀ kó kéré mọ́ kò bá jẹ́ one naira kò sẹ́ni tí ò jẹ so gbogbo wa náà nìyí tọ́ ní alága fún rọ̀hìn wọ́n yẹ kó pé ah òun ìfà tó sọ yìí láàmì gbogbooro wọ́n ní wà ní wẹ́ ìfà tó sọ tó sì mọ́ tó sọ tó sọ tó sọ tó mí a máa torí owó a máa torí àǹfààní ayé kó yí ọ̀rọ̀ padà èèyàn lè yóò máa jẹ́ àwọn aláàmà bẹ̀lọ́n kọlọ̀ kó múyàn dúró àṣàbáàtọ̀ ìṣẹ̀fàmù so àwọn aláàbẹ̀ ọlọ́run kọlọ̀ kó múyàn dúró jẹ́mà ilé jẹ́ ẹ̀kọ́ ó jẹ́ àlàyé oníkálùkù wa yóò rà nábì sallallahu alayhi wa sallama ẹ má jẹ́ kájẹ́rú owó kájẹ́rú ayé kájẹ́rú àǹfààní ayé ẹ̀rú ọlọ́run Allah subhanahu wa ta'ala òun ni kájẹ́ hadithu tí ó jẹ́lẹ̀ kẹta wa an ibn Umar radiyallahu ta'ala an'uma wá láti ọ̀dọ̀ Abdullah ibn Umar kọ́lọ̀ kúmọ̀ wáyé ń sí ọmọ àti bàbá قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي كنا النبي صلى الله عليه وسلم ó gbá òun mú ní èjìká méjèèjì àbábí gbá òun mú léjìká méjèèjì mankib ló ń pè ní èjìká mankibáàlì èjìká méjì nínú rẹ̀ ti parẹ́ látara ìbọ́fà tọ́ ọlọ́nà bí bóun múlé jìkà sọ inṣọ́lá muhammad sallallahu alaihi wasallam lára olóṣù rẹ̀ nu ìláàánú gbogbo ẹni táwọn ìgbà fẹ́ bá sọ̀rọ̀ ànábì máa ń láàánú wọn pé á ah, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò sì gbọ́ yóò kò sì yí ẹ kò sì rí múlò kò sì tẹ̀lé ọlọ́run kò tẹ̀ láti ọlọ́run ìmọ̀ wúṣọ́lá muhammad sallallahu alaihi wasallam bẹ̀ yóò rí bí àpẹẹrẹ bánàbí ó ṣe pé ẹni yẹn a pè é pẹ̀lú gbólóhùn àánú gbólóhùn ìsúnmọ́ àbí nígbà míì kánàbí fi àwọn nǹkan júwe ọwọ́ ẹsẹ̀ àbí kó yà á kalẹ̀ kó yà àwòrán kalẹ̀ láti lè fi kẹ́ni ẹlẹ́kọ̀ọ́ kó lè bá lè yé bódẹ̀ ṣe kó rí fún gbogbo àwa olùkọ́nù àtàfà àtọmọ

so àwọn aláwọ̀ àwọn òfin òfin ọ̀nà owó sálẹ̀ gbàgbé kalẹ̀ láì ní ilé ọ̀rọ̀ ọlọ́run padà láì ní ti dúdú pé funfun láì ní parọ́ mọ́lọ́run láì ní sọ́ntọ́lọ́run sọ tánàbí ò sọ sallallahu alaihi wasallam àwọn aláwọ̀ àwò àwọn àwọn ọ̀gá fi gbé kalẹ̀ ọ̀rọ̀ fẹ́nìkan gbé kalẹ̀ fẹ́nìkan sọ táwọn èèyàn domi gbóná lé gbogbo yín tẹ́tìrí gbogbo yín pàwátá àtàwọn tó sì dé gbogbo yín pàwátá kèfèrí ní ah kí láṣe o tún bèèrè wọ́n tó bèèrè yẹn kèfèrí kèfèrí times two niwọ ogbẹ́dẹ̀lẹ̀ máa wọ náà ah ọ̀dá asàfúnlá wà tó bèèrè ah asàfúnlá gẹ̀hímù ni ó tó wọ́n bèèrè jama tí máa yẹn kí wá sínú kàdáàlì kẹkùn sí mi pàbílì kàmánà lọ́hùn àlékún yóò mọ̀ sọ̀rọ̀ ẹni pé mọ̀lẹ́kà ló bí mọ̀lẹ́kà tí ó ti yàwó nígbẹ̀ni tí mọ̀lẹ́kà ẹgbẹ́ wọ́n bí sínú ìmáni irọ́ kàzálìkà tún tún ní kọ́bùnì àìmọ̀kan tí ń bẹ lára àwọn èèyàn tá a fẹ́gbà lára wọn àwọn náà mọ̀ ní lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ àánú ọlọ́run ló mọ̀ lé wa bá àánú ọlọ́run ní so ojú àánú yóò mọ̀ wà níbi dáwà tá a bá fẹ́ ṣe fáwọn èèyàn a fẹ́ pé àwọn èèyàn a lo ojú àánú bí àyílẹ̀ rahman ojú kẹ́ títọ́ sí bí bá bó ibù ní nǹkan tó yíwa nígbà míì náà ní tábà gbé kalẹ̀ ọ̀nà ní kí gbà gbé kalẹ̀ ooo kó lè yẹ nìyí sára ṣe dáyí ni a ṣe dáyí pàópàá ọ̀nà ó tún gbà gbé ọlọ́run nífẹ̀ẹ́ wa o òun àwọn ẹbí sallallahu alaihi wasallam ti wa kò fẹ́ ká kú lórí kẹfẹ́ rí kò fẹ́ ká bẹni iná nǹkan báyìí báyìí báyìí ọlọ́run fẹ́ ká jìnà sí ká má bàa bẹni iná fẹ́ gbogbo ẹ̀ ẹ̀mí lè lọ twenty gbogbo ìwà mi rí ìkẹfẹ́ rí gbogbo ìkẹfẹ́ rí ni ẹni má nínú ojú subhanallah kìí ṣe wà tó dáa tó àárín ẹ̀kọ́ lára ọ̀ṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ọ̀ṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam á fa ọba máa mọ̀ ìsọ́dọ̀ so ọ̀ṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa a fi ojú àánú ojú kẹ́ ẹwu àbútọ́lì wọ́lọ́mà àbútọ́lì tó jẹ́ ẹ̀gbọ́n àbábúrò fún bàbá ànábíwa Muhammad sallallahu alaihi wasallam ogun ànábì kó mọ́nà ẹ́ kèfèrí wo ló tó kèfèrí tó wà lára àbútọ́lì bí tí kèfèrí parí sínú kèfèrí alùkúfòrò láti bá rù lókó sí kò sínú ẹ̀sìn kò wẹ̀sì rí sílẹ̀ anábì ní ya ní ìwé ẹ̀gbọ́n bá mi ìwé àbúrò bá mi kul la ilaha illallah sọgbónà la ilaha illallah tó fi dórí ìtẹ́ lórí ìgbà tó ń pò kápú tó wà lórí ààrẹ gbẹ̀yìn àsìkò bẹ́yìn anábì tí ń jẹ́ náà sallallahu alaihi wasallam kí ìmọ̀nà ọlọ́run kó lé bàbá ìbànújẹ́ ó wá débà náà bí nígbà ó padà wá kú lórí kúkúrú anábì wá bànújẹ́ ó súnra kí ọ̀nà ni a kí ló ń ṣe ọ́ innaka la tahdi man ahbab ẹni bá wú ọkún mọ́nà ó ní kàtà àti fi mọ́nà walakinna Allaha yahdi man yasha ọlọ́run bá ní máa fẹ́ tó bá wù mọ́nà ànábì ọlọ́run bá lè Muhammad sallallahu alaihi wa so bí ẹ bá wá jẹ́ àfáàní ló wá di pé kò mọ̀ wá rìn nínú pé kó

ó lójú àánú ara bó ṣe ilẹ̀ kó mọ̀ àwọn ọmọ táìlù mi ń bẹ tó yẹ bí dáì olùpèpè tó jọ ọ̀nà ọlọ́run yóò farabalẹ̀ kìí ṣe gbogbo aṣọ làá máa lóòrùn gbogbo aṣọ kọ́ ó fẹ́ tún ẹ̀sìn àwọn èèyàn ṣe ni tó ò bá ṣọ́ra ó ń fa sábà bí táwọn èèyàn ìfẹ̀ sílẹ̀ látara àwọn nǹkan mí nǹkan mí nǹkan mí nǹkan mí ẹ̀ka rẹ̀ lómi lórí facebook ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ ni what do you know about tasalsulu tasalsulu kò mọ́ tó ń sọ̀hún ẹ̀ẹ̀kan tó lọ kálíkọ̀ náà ló gbọ́ lẹ́nu àfáwọn àwọn abọ́ sórí facebook ẹ̀ẹ́ alkùrán mọ̀kúlò kùrán ẹ̀ẹ́ alkùrán gẹ́rì mọ̀kúlò kùrán fẹ́ẹ́ rí yẹn nìyí kì í ṣe ẹ̀dá ọlọ́run ok kí ni benefit rẹ káwọn yẹn benefit rẹ lọ ó bẹ kánwá kánwá dìbò ẹ ìrọ orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ àtúnyà ah, ah, ó yá sọ fún mi ṣé yẹn lékún táwọn yẹn ṣe àǹfààní àwọn yẹn lélẹ́yìn bọ́ kò sí ojú àánú ìkẹ́ tójú àánú ìkẹ́ bá wà dárí olùpèpè sójú ọ̀nà ọlọ́run yóò mọ kí ló yẹ kó sọ lásìkò kan nígbà kan láàyè kan fáwọn ẹka ló fẹ́ bá sọ. àtàní máa ń yánu padà torí pé Zuckerberg ẹgbẹ́ ní Facebook ò gbowó lọ́wọ́ wa lọ títí àkàyánu padà àkàyánu paga èyí dájú pé bẹ́ẹ̀ bá rí àáfà tó fi ṣe wá àti dáadáa ó lázámà àwọn èèyàn ó ká látọ̀ wọn. oró máwọn èèyàn láwùjọ ó ti ṣe wá sí public lecture ilé ọ̀rọ̀ máwọn lọ́jà ó ti rú máwọn èèyàn gan ó ti ṣe wá sí rẹ́kẹ́tẹ́ oúntàn yóò jẹ́ alásàsọ á jẹ́ alásàsọ torí pé <laughs> jẹ́mọ́ tó bá jẹ́ àwọn eré àkàn wọn náà mọ̀ pé gbogbo kìnnìkan kìnnìkan ẹ̀ ó kù Islam iman

wọ́n ní à èmi ló ń bá wí yẹn o ó ní usaz à ẹ ti di múrídì ní à àkọ́kọ́ kí ni wọ́n mọ̀ tó ń jẹ́lẹ̀ ẹ ibi tí màá parí sí wọ́n ti lọ mọ́ màá lójú onímọ̀ ti tiẹ̀ ìbẹ̀rẹ̀ mọ̀ ó ní wọ́n ní ojúmọ́ kò bá kàn lẹ́yìn náà wọ́n sọ́nà jẹ́rẹ̀ kan ni ẹ̀ sílẹ̀ ìrí ó wà ní bátí ní àbí ó wà gbáyẹ̀ wà ní ó wà ní lagì nígbà náà bí wà ní 711 ní ẹ̀ sílẹ̀ àá ó ti rò bóyá Islam àti àwọn èèyàn gbogbo ẹ̀kọ́ dúnú orígun mẹ́rẹ̀ ní gúnilá jùlọ ẹgbẹ́ tó mẹ́sàn wọn léwe nìyẹn wọn ni ẹ̀fúnlẹ̀ àdìbí yóò parí léwe yóò lọ sábìsì àbí yóò fẹ́ níyàwó àbí yóò fẹ́ wáṣẹ́ ẹ̀rí tàn fún tí ò gbọ́ society yóò straighten lákàyè <laughs> nígbà tó lọ sáfù wọ́n ti sí Sokoto ṣòkòtò lọ́sí ṣòkòtò tán lẹ́gbẹ́ ẹ̀sán lásán gan ọdọ́kọ́ straight node ah ṣòkòtò èkó sí ṣòkòtò so wọ́n wá sí ibi wọ́n staff ní Ìbàdàn tọ́ ẹni tó wá gbé sí ẹgbẹ́ wo ẹni tó jẹ́ ọ̀gá rẹ̀ gẹ́gẹ́ ọ̀gá rẹ̀ níbi ìgbà tó ń staff obìnrin tí wà ní nípa jẹ́ yíbo wọ́n máa ń bèèrè pé bóò ni wọ́n tọ̀jọ́ ẹ̀ ẹ̀mọ̀ ọ̀rọ̀ ẹ̀ kìí láìkẹ́ ó lè sọ fún pé tàlàfíà lẹ́ni tí tó dọ́gba rẹ̀ wà á tún yẹ fà wà á tún yẹ fà ẹ̀ka wọn wà á gba báàgì lọ bóòlù rẹ̀ bí. mo wá ní lẹ́kítọ̀ lẹ́yìn ní NYSC camp ní yanapada lára àwọn tó wà lẹ́nu géètì gangan òun ni ẹ̀sìn àwọn àmì ló ń darí wọn níbẹ̀ yẹn <laughs> nígbà tí wọ́n rí ọ̀rọ̀ yára níkà ló wọ̀ kódà kò bó tán wá wọ singlet bó ṣe rí mi báyìí ó kàn ṣọ́ọ̀kì mi máa wulẹ̀ ṣọ́ọ̀kì èmi mọ tí wàá bá yí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ débi tó gbogbo moríjì yìí nìkan kẹ́jú lé ìran pé kò sí ẹ̀mọ́ lẹ́sìn àmì ó na wọ́n fi kún ọ̀sẹ̀ méjì tó fẹ́ lò wọ́n fi kún tó bá dára jẹ́mọ́ àgbọ́dọ̀ farabalẹ̀ káláàánú àwọn èèyàn ó pàtàkì ẹwu àwọn ọ̀nà sallallahu alaihi wasallam lórí tó fẹ́ kó Abdullahi ibn Umar ó ní hakadha Rasulullah sallallahu alaihi wasallam mọ̀ ṣẹ́bẹ́ yìí anábì ìdí ìmú léjì ká mú ẹmọ̀ ó fẹ́ kí ẹ̀jẹ̀ kó kẹ ẹ̀jẹ̀ kí ọ̀rọ̀ kó jókòó dáadáa tó wáyé kẹ́rẹ̀ bọ́ sórí wọn náà mọ̀ sọ́ntẹ́yẹ tó bá ti rí gbogbo wọn tako wọn tako wọn tako wọn tako wọn ò nílà káyé àti ṣe òṣùwọ̀n ìyẹn máa ń wọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tá a fẹ́ sọ ìyẹn máa ń wọ̀n a sì máa ń gbóòórùn ọ̀rọ̀ bí yóò bá ti ń gbóòórùn ọ̀rọ̀ tó ń sọ jẹ̀mọ́ yóò mọ̀ sọ̀sọ̀ kúsọ̀ ah, ọ̀rọ̀ tí mo sọ yìí ah, tó bá làkà ẹ̀mí sá tó á lànà àwọn èèyàn síwájú tó yàn ní ṣe jẹ́ òun làkà kiri kó ti ṣe wáàsí kó ti ṣe wáàsí lórí ẹ̀rọ fáwọn èèyàn tó ti lọ tó ti ṣe wáàtí wáàtí láì mọ́yé ìgbà láì mọ́yé ọdún tó tàn wọ́n ẹgbẹ́ orí Facebook ló wà ti wá lé kókókó ẹ̀lẹ́ rí bẹ́ẹ̀ tó fi ẹ̀lẹ́ rí ẹ̀lẹ́ rí ẹ̀lẹ́ rí ṣùgbọ́n ní títọ̀ wọn ò mọ ẹ̀lẹ́ ní ìjàfẹ́ gbé ẹ̀wò náà ni àwọn tá ní olórígbó ẹ̀dá ó dẹ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ olórígbó ẹgbẹ́ tó sọ̀rọ̀ na ẹwà láwọn ẹ̀dá náà wá dé ọ̀sá àgbàlẹ́gbọ̀n like like like like like wàláhí wọn kẹ́kọ̀ọ́ ní ẹ̀kọ́ bánàbí sí bẹ́ẹ̀ náà ló sí bóò ni jìbìrìlù ṣe sí sáà nàbí sallallahu alaihi wasallam bá nínú mọ́síláṣí fa asnada rukubatayhi ila rukubatayhi wa ba'da kaffayhi ala fakhidayhi hánú ni dáfà sí náà ti lọ mú ah, Ọlọ́run kó fi ẹnìkan mọ̀nà látara rẹ̀ ó lóore ju pọ́n fún ẹni rà fún mi àbàwọ̀n láàrin lárúbáwá lọ. Sọ̀rọ̀ náà máa gbìyànjú bò láwọn yóò ṣe mọ̀ látara àkàn nímọ̀ iṣẹ́ wo ti gbọ́ ẹ̀kọ́ tó wọ̀ kó fún ìdọdún mẹ́wàá o lè ẹ̀sìpẹ́ǹtì kẹ́ni kan kó mọ̀ níṣẹ́jú mẹ́wàá. Ìsáàsì máa fọwọ́ ra wọn lórí ó pàtàkì dáadáa ó pàtàkì wọ́n ní kó wá sí wá àṣìṣe yàn ọlọ́jà wá débẹ̀ wọ́n ní ẹ̀yin màmá yín bàbá tẹ wà nísòrí lórílẹ̀ ẹ̀kọ́ tafẹ́ kọ́ yín òun náà ni fìtínà tó ṣe láàrin mọ́mọ́ ahmadu bonambali àti karabisi torí pé fìtínà tó lágbára ni o ọlágbára gidi gan jíjàn ẹni mọ́tì mọ́ o fìtínà yẹn a tó bóyá jẹ́ ni pé ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́gbíyà ọ̀rọ̀ jama tó ṣe wọ́n láǹfààní àkọ́kọ́ àwọn kan ó sùn ẹlẹ́ẹ̀kejì àwọn tí ó sùn wàláyé wọ́n kàn máa wọ́ bí ìgbà tí ìyàmá ń wèrè wọ́n máa wọ́ wáyé lóò ìbẹ̀rẹ̀ oṣù ààrẹ nìkan wájú bídí ó wà wá onídìí àwa lọ́ọ́lẹ̀ fún wọn yóò lọ́ọ́lẹ̀ fún wọn yóò gbé wọn síbi tí wọn ò dé àwa ẹ yóò wá yóò wá fi bídí àṣẹ ẹ̀ṣọ́ fún wọn wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ní àwọn ẹni wọn kò dodo wọn ó sọ dodo náà ó sọ fámìlì gbogbo ẹ̀dẹ́kùn ẹ̀dẹ́kà ṣàkí ìfèlè àtọkùnrin wa tóbìnrin tó ti yé ká má fi pé tó yé wa lẹ́yìn ọdún mẹ́wàá adé ẹ̀sẹ̀tì kó yí ẹnìkan kan nínú nǹkan kan ìpàdé ẹni yẹn lẹ́ẹ̀kan báyìí adé ẹ̀fẹ́ kó yí ẹni yẹn impossible táwọn èyí bẹ́ẹ̀ gbogbo ìmọ̀ ló ní ló ní á farabalẹ̀ ṣùgbọ́n bí ti náà tó bá jó wàhálà

ọ̀rọ̀ àṣìláàkù ńkọ́ lọ́pọ̀lọpọ̀ wọn ò fi níwà tó ti ẹwà mú apá kan ẹ̀kọ́ ẹ̀sìn ẹwà gbójú kúrò níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn apá yòókù ìbánadé ṣe kọ́ wa nìyẹn sallallahu alaihi wasallam nílùú Mákà nílùú Madina gbogbo ẹ̀ lábẹ́ mi kọ́ àwọn sọ̀hábà lélẹ̀ tèrè ìdí tèrè díẹ̀díẹ̀ díẹ̀ ọ̀rọ̀ ní ìlú ọ̀rọ̀ òwò ṣíṣe kò wáyé ní ìlú Mẹ́kà torí pásìkò sí torí bẹ́ẹ̀ náà ni ẹ̀kọ́ ọ̀run lódìdí kò wáyé ní ìlú Mẹ́kà torí pásìkò sí torí ẹ̀kọ́ tọ̀láàfù kò wáyé ní ìlú Mẹ́kà torí pásìkò sí torí nígbà tó wá dé lu Mọ̀dínà torí pé ìwọ tó bá fi lè fi Mẹ́kà lẹ̀ tó lọ lu Mọ̀dínà ó tọ́ka lórí àlékún ìmọ̀nì lára rẹ̀ ọlọ́run á rọ àwọn òjò èyàn ní pé wá àyè wá sọ̀kalẹ̀ lórí gbogbo mọ̀já láti ti àwọn ẹ̀kọ́ ẹ̀sìn sáwọn tàbí wá takò ó ń takò ṣùgbọ́n tẹ́ gbogbo ẹ̀ ló bá wọ́n rọ̀kalẹ̀ nílùú mọ́ka kò ní jókòó lára àwọn èèyàn jama abdullahi bin umar radiyallahu ta'ala anhuma wula nabi wa muhammad sallallahu alaihi wasallam haqaba rasulullah sallallahu alaihi wasallam bi man kabai wula nabi mu dan leji ka méjèèjì àwọn àti mọ̀ pé kíkà sí pọ́pọ̀ múdá lásán tẹ́tìyé olólùfẹ́ méjì ẹ̀rí wọ́n máa ń fẹ́ fara kára àbí ọ̀rẹ́ àtọ̀rẹ́ orí ẹ̀ méjì wọ́n fi wọ́n gbọ́ wọlé bí kára wọn ẹ má fi mẹ́jọ ẹ̀kẹ́jọ ọ̀rẹ́ lẹ́yìn méjèèjì ìbéèrè ìbéèrè àgbò nìyẹn tẹ́tìyé torí pé nítorí kọ́kọ́ rí lásán sáàfù wọn ẹ́ ó tò tán bá sẹpúrẹ́tì délé yìí wà lọ́tún sí yìí wà lọ́sì ló mọ̀ lóde pé ah ó dẹ̀ fẹ́ ìlú ìgbẹ́ ẹ̀kí ń ṣọ̀rẹ́ استووا صفوفكم ها ولا تفترقوا انا بني السوبو السوبو اما قيراي لا راه قانينو تو النبي صلى الله عليه وسلم اكو تو عبد الله بن عمر رضي الله تعالى عنهما قني كون في الدنيا كانك غريب انا هو عبد الله بن عمر radiyallahu ta'ala anhuma ó ní máa bẹ nílé ayé ilé ayé àdúnìyà lédè lárúbáwá wọ́n pè ní dúníyà látara ìtumọ̀ méjì alákọ̀ọ́kọ́ dúníyà òun ni tó súnmọ́ láti parẹ́ yẹni pé àsìkò ògbẹ̀yìn ẹ ti súnmọ́ afẹ́ stọ́ọ̀pù nǹkan lágbo mẹ́sàn-án àti wá débi 855 ẹ̀pà ti súnmọ́ àsìkò gbẹ̀yìn so in tí àsìkò àti kásẹ̀lẹ̀ rẹ̀ bá ti súnmọ́ àmọ́ ìkè ní kí ni dúnìyà bákan náà wọ́n á tún máa pè é ní nǹkan tó kéré ó kéré àti bẹ̀rẹ̀ rẹ̀ àtòpin rẹ̀ ilé ayé láti gbàdọ́ lọ́wọ́ bá ti dá títí dé gbẹ̀yìn ayé jẹ̀mọ́ àkọlù nínú ìkọlẹ̀ ó kéré jọjọ anábì sallallahu alayhi wa sallam ó ní rakata alfajiri khairu mina duniya wa ma fiha násìlà méjì tá a máa ń yàn síwájú kátó kínú àsùbá rakata alfajiri anábì ló lóore ju gbogbo ilé ayé lọ wà máa fi yá àti gbogbo àǹfààní ayé pátá áta méjì jùlọ náà fi ẹgbẹ́ tó yàn kí ẹ̀rí kò sí àfúnni kámájú wa sọ ọ̀ràn yàn amadu wa sọ ọ̀rọ̀ àkídà fẹ́rẹ́ pé òun ló tún wá tóbi ju ọ̀rọ̀ gbàgbọ́ ìṣọ́nà lọ́kàn ṣoṣo òun ló tún wá tóbi ju ní gbogbo ọ̀rọ̀ ìjọsìn so ilé ayé àkọlù nínú ọlọ́kọ̀lẹ̀ sọ́dọ́dọ̀ wa sọ fún pé kún ti dúnìyà máa bẹ nílé ayé ilé náà máa jẹ́ ẹ̀kọ́ fún wa oníkálùkù wa kún ti dúnìyà ó ní máa bẹ nílé ayé ka annaka gharib gẹ́gẹ́ bí gẹ̀rí fani gẹ̀ríbù gẹ̀ríbù òun ni àjòjì stranger ẹni tó strange táàmọ́ a rí lóòótọ́ ṣùgbọ́n a lè sọ báwo ló ṣe jẹ́ níbo ló ti ń bọ̀ ta ló ta ò gbogbo wa mọ̀ bóò ló ṣe rí bóò ni wa rẹ̀ bóò lẹ̀sìn rẹ̀ ọmọ ìlú ni kẹ́ni tó lórí búlẹ̀ àbó lórí eré àmọ́ kankan nípẹ̀ ẹni tí ò bá mọ̀ nípẹ̀ la máa ń pè ní gẹ̀rí àjòjì anábìsọ̀lọ́lọ́ ọ̀sọ́lá ní máa bẹ́ ní ayé gẹ́gẹ́ bí gẹ̀rí gẹ́gẹ́ bí àjòjì jama ẹni tó ń gbẹ́lú èbó tó lọ amẹ́ríkà tó lọ europe tó lọ australia jama wọ́n sì jọmọ nàìjíríà gẹ̀rí ìbìlẹ̀ wọn àbí kódà kó kópa bí bí ọba àlú tó lọ wọ́n máa pẹ́ eléyìí wọ́n lè fún ní first class citizen lásìkò ìjọba Trump nígbà Trump dédé ní òkè gbogbo àwọn àjòjì a máa lé wọn lọ àtẹ́ndógópa àtẹ́ndódúdú wọn mọ̀ tuntun káàkiri tẹ́bíyé so algarib kò lẹ́tọ́ pé àwọn èèyàn ò mọ̀ wọn ò mọ̀ wíyàrá bá ti ọmọ bó ṣe jẹ́ personality rẹ̀ wọn ò mọ́ arábìnrin sallallahu alaihi wasallam ó ní ẹ máa bẹ nílé ayé gẹ́gẹ́ bí àjòjì ẹgbẹ́lé ayé bí ẹni tí ayé ó mọ̀ tí ó ti máa yé àwọn èèyàn ò mọ̀ òun náà ti máa àwọn èèyàn ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ nìyí ẹ̀rì kó tọ̀hún kò sí ohunkóhun tó wulẹ̀ kó ní ẹ̀mí rẹ̀ yóò mọ wà níbì kan làákàyè rẹ̀ yóò mọ bẹ níbì kan ìwòye sí rẹ̀ yóò mọ bẹ níbì kan ilé ni ipò àkọ́kọ́ ipò tó sì ga tó ga jù tí wọ́n jẹ́ kí jẹ ní ọlọ́run lódìdí táwọn ayé gẹ́gẹ́ bí àjòjì gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí àjòjì mọ́rìnrà rẹ̀ gẹ́gẹ́ bí kí ni àbìnáwó àtúnìyà ọmọ ayé àbọ́mọ ayé mọ́rìnrà rẹ̀ rírà rẹ̀ gẹ́gẹ́ bí àjòjì stranger àwọn àbìrì sọ̀rí anábì sallallahu alaihi wasallam ó ní àbíkò rírà rẹ̀ gẹ́gẹ́ bí àbìrì sọ̀rí òun lẹ́yìn tó dá sí pé tọ̀ òun nìyí ó gba ilé ayé kọjá ibìkan ní ti ń bọ̀ wá ibìkan ní ti ń lọ ṣùgbọ́n ibi tó ti ń bọ̀ kò lè débi tó ń lọ àfi kó gba ilé ayé kọjá ilé ayé wádà gẹ́gẹ́ bí kí ni ọ̀nà tẹ́pẹ́ ní àkọ́kọ́ òun ó padà àbí síbi tó ti ń bọ̀ alábìnrin kó gbélé ayé gẹ́gẹ́ bí àjòjì eléyìí ti ẹ̀ o ti mọbi tó o ti ń bọ̀ o ti mọbi tó ń lọ ṣùgbọ́n kò sí bó o ṣe lè débi tó ń lọ àsìkò gbalẹ̀ ayé kọjá nígbà tá a bá gbé bíríìjì kalẹ̀ táwa kọjá ńbẹ anábì sallallahu alaihi wasallam ó ní kágbélé ayé gẹ́gẹ́ bí àádọ́rù sàbílìn gẹ́gẹ́ bí ẹni tó ń lọ yàtọ̀ ń bẹ láàrin méjèèjì jẹmọ́ ṣe ẹni gẹ̀rí ó lè kọ́lé nínú tó dé àbí bí ò kọ́lé ó lè ralé àbí ó lè ní ọkọ̀ ó lè níyàwó gbogbo àwọn nǹkan tí yàn fi ń ṣe ìgbésí ayé ó lè lè ṣùgbọ́n yóò mọ̀ mọ̀ pé hmm, tó bá fi rántí rẹ̀ pé ẹ̀rẹ̀ rẹ̀ tó ń fún ní 5 years ni area wa 5 years wà lọ 5 years lára arabia ó lọ ọdún kìíní ọdún kẹta ẹ́ ìjọ tó bá kọ́ dé bẹ́ẹ̀ nìyí ni pé five years wọ́n fún ẹni bẹ́ẹ̀ ni pé ó dé yíyẹ sí ni ṣùgbọ́n bọ̀ tó bá kú ọdún kan mo ní pé kò tó lọ tó bá tó jẹ́ bá kú oṣù kan ẹ̀rí pé ó ti kúrò Saudi àbí ó ti kúrò Saudi kò kàn sí ẹ̀mí rẹ̀ sí kúrò ni ẹni ò ní máa bẹ nínú fọkànbalẹ̀ tó ara alé ara mi gbogbo tí ó máa ṣe títílé in tí ò ní bí kan lẹ́nu fún ní ó máa ṣe tó pé ó ní ààlà títílé tó bá ń kówó jọ tó ń kọ́rọ̀ jọ tó ń kọ́lé mọ́lé tó ń ralẹ̀ mọ́lẹ̀ jẹ̀mọ́ yóò máa ṣe lórí kíni lórí òkú ah ṣé kìí ṣe wé ti ṣá ẹ́ ṣé kìí ṣe <laughs> o lọ mọ́fẹ́ fún ten years wọ́n náà ti mọ̀ pé five years ló máa lò kò sí bó ṣe lẹ̀ kó lò five years ló máa lò ní ẹ̀ máa lọ sí adi Saudi Arabia àwọn síìmù wọn tẹ bá rà wọn á fún yín ní free gigabyte ó lè fún yín ní forty gig tẹ máa lò fóṣù mẹ́ta alálàájú oṣù nílò ju oṣù méjì lọ kò sí bó ṣe lò forty gig ọ̀fẹ́ ni tẹ́lẹ̀ kò sí bó ṣe lò ó so ẹni máa lo ẹ̀ yóò sọ because oṣù kan forty gig oṣù kan forty gig oṣù kẹta one hundred twenty kí wọ́n lè fẹ́ lò ó wá yan sókàbàkì lọ́rẹ̀ ni torí àfikún ojú òtún kó jókòó nílé jùkú twenty four seven ó dàgbà owó náà ní bíbí bíbí tí wọ́n rí ẹ̀wọ́n náà mọ̀ pé èyí ara sáwọ́dí so gẹ̀ríìbù òun nìyí yóò sì ní àwọn nǹkan kankan tí ó fi ṣayé àbí ṣùgbọ́n ábẹ̀rù tẹ̀lé ádùrú tẹ̀lé ní kò ní kọ́lé kódà kò ní ra ilé dípò pé yóò kọ́lé sórí ilé kò ní ṣe arákùnrin rẹ̀ rẹ̀ ń ti ilé tó ní túrọ̀ ẹ̀ ádùrú lọ ti yẹ ni ó kàn lọ ni ìjọ kò yé stopover ló ní ní Saudi ó ń lọ bí wọ́n fún níbi tó dọ̀tí òun kọ́ ní òkun léyìn bọ́ fún níbi tó ní tọ́lẹ́tì yóò lò bẹ́ẹ̀ náà pé pé gbogbo tó ní òdìrí wọn náà wà lọ sọpọ̀mà ó lọ sáwọ́dí ó gba Dubai lọ sáwọ́dí ó bá dé Dubai because Emirates ló wọ̀ tó bá ti dé Dubai gbogbo pléènì ìlú tó bá wọ̀ yóò dé ìlú rẹ̀ á dúró nílùú rẹ̀ láti lè kó pásíjà ok ó bá dé Dubai àwọn àni ok ẹ̀ máa ní sọpọ̀ bá but ẹ lo 30 minutes péré àwọn akọ̀yí lọ sínú hòtẹ́ẹ̀lì kí lẹ́ni yẹn adúrú sẹ̀mílì nígbà tó dé tẹ́lẹ̀ wájú ah hòtẹ́ẹ̀lì yóò ní èsì kò ní èsì ni wọ́n akọ̀ ẹnìkan jọ wọ́n lọ price èsì ní ọjà ẹ̀ náà ń ta èsì wọ́n ní ah èsì dábì 1500 dinar ẹ̀ẹ́ ló bá kà okòlè lọ́wọ́ o tó ṣí tọ́lẹ̀tì ní ah tọ́lẹ̀tì yóò dáadé kò sómi bẹ̀ ní ilé ló máa náyí náà ẹlẹ́kọ̀ọ́ plọ́mà wá nígbà náwó náwó náwó ó rẹ̀ ní ju mọ́nà àpérí lọ kódà kó ní ju kó ní tó èdè kódà kó ní a week kódà kó ní a month kò sẹ́ni tó rí ẹ̀ pé kan tí ó wà tó gbà mí yóò wà tó gbà mí yóò wà tó pọtólì ẹ̀ yóò máa náwó ah òtẹ́ẹ̀lì ìṣòwò àríkà ẹ̀ wọ́n pẹ́ǹtì ẹni àwọn pẹ́ǹtà ńkọ́ báni wọ́n pẹ́ǹtà ìbámi kọ́kùn kọ́kùn kọ́kùn irú bẹ́ẹ̀ni wọlé léyìí ah bẹ́ẹ̀jà ẹ̀kọ́ ń kújáde mo gbó ẹ̀kọ́ tuntun láàrin thirty minutes ó súnmọ́ nígbà tó bá fọ gbogbo ẹ̀rọ ní ẹ̀fà ẹlẹ́rẹ́ ẹwà lọ bọ́ọ̀dù plé àti ìlọ́gbà ojú àwọn tó gbíṣẹ́ fún àti ìparíṣẹ́ jẹmọ́ sórí ẹni yẹn pé ẹ̀hẹ́n ṣe rí yẹn ìyẹn tún lè ju gẹ̀ríbù lọ ara Saudi tí ìṣọmọ Saudi ara Dubai tí ìṣọmọ Dubai tó ń gbé bẹ̀ gẹ̀ríbù ni tọ́ èyí tó tún wá burú nù ní adúrú sẹ̀bí ìyẹn ló tún wá ga jù arábì ní kóòrù fi dùn ìyá ká ànà kékeré àwọn adúrú sẹ̀bí ni adúrú sẹ̀bí ni ní ìyẹn gangan ìyẹn gbọ́dọ̀ gbìyànjú láti jẹ ipò tó ga ni ká má rí ilé ayé bí ilé ayé ká ilé ayé gẹ́gẹ́ ọ̀rẹ́ wa ìbálọ́ wọn ní òhó kùsùkùsù dáwáyé láyé ah Allahu akbar nígbàtí a ń bẹ kékeré sáàmà ń bẹ ní kókòkó a mọ̀ wọ́n àwọn àgbàlagbà ah, ìmọ̀ ilé ìṣòwà funfun báyìí ètò bá ju ọ̀sẹ̀sẹ̀ sí ah, ọmọ mi máa jẹ́ ẹ́sẹ̀ orí ó mọ̀ kanu gbọ̀n wọ́n máa ń fẹ́ ah, àmáyé ti darúgbó wọn àmọ̀ nípa kú o ẹ máa Akbar tọ́nà kó ṣàlékún dáadáa fún wa wọ́n náà wúra rẹ̀ àpẹẹrẹ tó sọ pé ah ah abúlé ah, lélẹ̀ ọmọ tí ń dàgbà wọ́n náà wúra rẹ̀ 20 years lélẹ̀ ṣe bó ṣe wà 20 years nìyí bó ṣe wà 30 years nìyí díẹ̀díẹ̀díẹ̀ wọ́n náà lọ náà nù anábì ní sallallahu alaihi wasallam ẹ̀ máa gbélé ayé gẹ́gẹ́ bí ààbír tẹ̀bí ilé wífara ẹni tó ń lọ tó kàn fẹ́ gba ilé ayé kọjá tó tó túmọ̀ sí pé ká má jẹ́ kí ròdò yìí di ilé ayé kó dìde wá mọ́lẹ̀ táàfin ní rojú ráyè kó kó ń tọ́nà torí ẹ̀dá wa àwọn àbí ọmọ ayé ilé ayé máa tàn wá àdúnìyàn gúrúùrù ilé ayé ilé ẹ̀tàn ni wọ́n náà wọ́dú orí rẹ̀ wọ́dú orí rẹ̀ náà ìmọ̀ ìdí ìdàgbà àwọn àbúrò wa ní à ah, bọ̀dá mi ẹ̀wọ̀n tí ń dẹnu funfun ẹ̀ ní o túmọ̀ sí nìkan wàhálà nàìjíríà ló fa máa tẹ́ra rẹ wàhálà nàìjíríà kí ni èjì rẹ nísìn gbàtàn ló ń bẹ ń ten years wọ́n ti wọ twenty o ti wọ forty o ti wọ fifty jẹ́mà eléyìí jẹ́ ẹ̀kọ́ fún wa wàláyé ó jẹ́ ẹ̀kọ́ fún wa tó yẹ kó mọ pàwálẹ́kùn nígbà gbogbo ah, ṣáà ń ṣe tó yẹ ká ètò ọlọ́run sì nìyí ọlọ́run ò fi a ń pè ní ikú kò fi sórí ọjọ́ orí kan ikú ò mọjọ́ orí kò máa rẹ̀ ẹni tí ò tó ó ti lọ ẹni tí ò tó ẹni tó tó ẹ ó ti lọ ẹni tó tó ẹ ti lọ àìmọye ẹni tó ti lọ lẹ́nìí kí ló wá dé táwa dọmọ ayé kí ló wá dé wọn wá bẹ̀ wá tóbìnrin ní bàjá rí báyìí àti ààbùdó mi nígbà yóò ààbùdó ah, ṣe sùúrù tó bá ló so ẹni wá gbọ́dọ̀ rọ̀ fún òfin ọlọ́ ká máa wà ìmáyà tóólùl àmàlì tóólùl àmàlì ká kó ayé láyà tí ń ṣe ìlànà àwọn ẹni ọlọ́ bẹ́ẹ̀ ẹ̀sùn ní a máa wáyé àdámanika wáyé kódà àti ẹ̀gbọ́dọ̀ máa wáyé ṣùgbọ́n a nítorí pé àwọn wáyé káwá fi ẹ̀sìn ọlọ́run káfíláre kátorí pé àwọn wáyé akọ̀fin ọlọ́run akọ̀lànàdọ́ ọlọ́run ayọ̀ dábùnù ayọ̀ ẹ̀sìnù èyí ìrún wákàtí márùn-ún àmójútó èyí ayé ayé ayé ayé ayé onáàlàwà ń wá títí títí títí sílẹ̀ náà ọlọ́ni ayé náà lẹ wá títí àtàkásùrù ìkwáyéjọ ìkọ́rọ̀jọ òun ló mú yín ẹ wá kẹ́yìn sófin ọlọ́run ẹ wá ń gbé ilé ayé jẹ́ ni pé ilé ayé náà lẹ́ òun lẹ́jù sí ọlọ́ni kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe máa wà ní títí hàtà ìzòrò tó mẹ́rin máa kọ́ abẹ́ sẹ́ẹ̀fì máa dẹni kòtò sọlá muhammad sallallahu alayhi wa sallam ó sọ ọ̀rọ̀ yìí fún àfáwà abdullah bin umar radiyallahu ta'ala anhu

ẹ̀dàkùn kí ni ìdájọ́ eléyìí ní ìdájọ́ eléyìí wàkánà ibn Umar yaqul Abdullahi ibn Umar tó gba ọ̀rọ̀ yìí wọ́n tánà bí kọ́lẹ́kọ́ yìí sallallahu alaihi wasallam òun náà tí wọ́n máa ń fi ẹ̀kọ́ kan kún fún àwọn èèyàn sahaban sahabiyu ni ìmọ̀ wọn sàábé ìmọ̀ ni ìṣe wọn ìṣe ni ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọrọ ọ̀rọ̀ àwọn sàábé ni kọ́lọ̀ mọ́ síyàn lọ lórí bú ẹ̀dá àfá káàfá nímọ̀ ní hum rijalun wa nahnu rijalun kí láwọn sàábé jẹ́ èèyàn ni wọ́n yọ̀ àmọ́ ronú àwọn ronú tó sí ọ̀tọ́ bẹ̀rẹ̀ sí ọ̀tọ́ láàrin ah wọ́n bá wọn dáṣà yẹn o wọ́n bá wọn dáṣà yẹn o bí ẹ bá ní bóòlù àwọn sàábà náàbì ti jẹ́ ohun tó òun yóò fi ẹ̀sìn lẹ̀ yóò kúrò nínú Islam Abdullahi bin Umar ni tó ń bá sábà wọn sọ̀rọ̀ àmọ́ mọ̀ gbọ́ ń ṣe àlàyé lórí tánàbí bọ́lọ̀ bá kádàrá kó di alẹ́ àmsáì tó di rọ̀lẹ́ tó di alẹ́ fàlàtẹ̀ntẹ́dọ́ àsọ̀bá mọ́mọ́ rí ti kó dọ̀là mọ́mọ́ rí ti kó sùn ó jì í kò sí lọ́wọ́ rẹ̀ o lè rò bẹ́ẹ̀ kó má rí bẹ́ẹ̀ mélòó mélòó lẹ́ni tó tójú oorun mọ́tàlù ẹ́ àdúrà kádùrà ká máa ń ṣe ńlẹ̀ Yorùbá wọn ni ọlọ́mọdé akúkú omi

tó ti yé kò sígbà tí kú ó dé fújìá á dé lójijì ní àmì á dé a lérò àbí nígbà tẹni tó kú mú lọ tí ò lérò bí lóun lẹni tó bẹ lórí ààrẹ ààrẹ tó ti rò pé ààrẹ yìí á ah, òun lè gbọ́n ah, òun lè gbọ́n ó bẹ̀rẹ̀ fi sí nǹkan ní ẹ̀tọ́rọ ẹ́ ó ti rọ àrùn pín ah, ẹnìkan bẹ ìtí sọ yìí yóò ti tó bí ọgbọ̀n ọdún sẹ́yìn 30 years ni ara ìpọ́ ó pọ̀ débi pé èyàn tó sára ó wá dàbí aláǹgbá lórí ibùsùn ibi tí mo ń rí èyí tí mi rí kí aláàárẹ̀ kó mọ yọ ìdí ẹni yíyọ débi pé ihò tó wà lára ọlọ́run tó bá pẹ́ ìlébẹ̀ báyìí nígbà tó bá ti yẹ́ ìpadà báyìí àwọn ara ẹ̀yẹ àti ṣímọ́lẹ̀ jẹ̀mọ́ kí ló dúdú nígbà rẹ̀ bá fi dé lẹ́bùn yẹn nìyí ẹ̀fọ́ àwọn ẹ̀rí tọ́ ó mọ̀ tọrọ kó fún mi wàlúmọ́ ìbọ́lọ̀ fẹ́ ẹ̀rí ẹ̀dìdì ó ti dé ẹ̀sìn wọ́n ní wàkàm máa tàkì أو مات من غير علة وكم من سكين عاش حين من الدهر ملو ملو ونيا لا لا فيا ara lè ó sì kú láì níbi ẹ̀mà rẹ̀ kí ló pa ó sì kú náà àádùn mọ́ kí ló pa náà a mórí wọn lánàá ó ní lánàá níwọ̀n gbogbo lè gúnlẹ̀ nìyí ṣe kò sí á ṣe harris wa mú nínú nǹkan gbọ́dọ̀ mọ̀ sí fáyé orí wọn lè kú bẹ́ẹ̀ láti ẹ̀rọ ìwọ́gán fún rẹ̀ gan-an ọmọ àbúrá bí wọ́n ṣe lọ́mọ jẹ́mọ́ kájẹ́kẹ́ ni wọ́n kúrò mélòó mélòó ni aláàárẹ̀ tó ṣàárẹ̀ kẹ́rìkẹ́sí láìmọye ìgbà láìmọye ọdún síbẹ̀síbẹ̀ nǹkan ó sì dìde lẹ̀ ètò abúláìbọnú mọ́ ni ìdá àbùsẹ̀ tó bá di alẹ́ bá ti wà lálẹ́ báyìí falẹ́kẹ̀ tẹ́dọ̀rọ̀ ọ̀sàmáwà ní tó bá yẹ káṣe kámọ́ sọ́dọ̀là torí pé olè sọ bí ọ̀lọ́ ní sí lọ́wọ́ rẹ̀ olè sọ wọ́n ni wọ́n ilẹ̀ tọ́ bọ́lọ̀ bá sọ ẹ tó di àárọ̀ ó jí alhamdulillah ó di àárọ̀ fala tantabir almasa má máa rògbò yóò dalẹ̀ o jẹ̀mọ́ bí ẹ̀ máa ń gbé ilé ayé báyìí jẹ̀mọ́ ẹ̀rì pé ẹni yẹn yóò jẹ́ bó lórí ẹ̀tọ́ ọmọ nìyàn yóò tètè ah tẹ̀sùn ìfáàt ká máa postpone ká máa lọ́ra orí ká máa lọ́ra tuntun ó ní wọ́n fún mi sí ṣàtìk ní sọ́kọ̀mì abúlé bí mo rò ní eléyìí dákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì aláàfíà tó ń bẹ láàárẹ̀ yìí lòó lòó dìgbà tí ò ní sálàáfíà mọ́ jẹ́mọ́ àlàáfíà tó ń bẹ lára rẹ̀ lòó nígbà tí ó ti sálàáfíà mọ́ tàbáwọ̀ tó tàbáwọ̀ sí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ kò sígbà tá tí ó ṣe Facebook táà ní rí ìṣẹ̀bílì láàyè two million three million four million ten million twenty five million thirty five million lórí ààrẹ lọ́tùlọ́tù jẹ́mọ́ bàtà wà lálàáfíà káwà mọ́ bàtà wà lálàáfíà ká lóyìn mọ́ bàtà wà lálàáfíà ká fi gbé àsìkò ìgbà tí ò ní sí àlàáfíà mọ́ gbogbo àlàáńdẹ́ lọ́run kẹ́mi gùn kẹ́mi gùn tọ̀ kò sí bẹ́ẹ̀ ni ó ṣe gùn tó tó bá dìgbà kan jẹ́mọ́ ó mọ̀ bẹ̀wá ni ó ó mọ̀ múwárí ni ó àbá ẹgbẹ̀lẹ́ ẹṣin wọ́n wà mú wọn rìn wọ́n wà mú wọn rìn àti dúró kínú ogun àti jókòó kínú ọ̀ràn àbá ẹpẹ̀lẹ́ jẹ̀má tí kò yẹ káwọn èèyàn ní ọmọ mi yẹn kó wá tàbí ilé ìrònú ọmọ èèyàn ní ìrònú gbé àwọn dáhùn àbáyẹ ló ń jàre nígbà tó wà ní kí nígbà tó wà lọ́dọ̀ ọlọ́run mọ́mọ́ yẹn ṣe láìfún wọn láìfún wọn nìyẹn ah bó lórí bẹ́ẹ̀ ṣe ti tiẹ́ wallahi tọ́lọ̀ kò ṣàánú wa so lára ẹ̀kọ́ tẹ́sì ti kọ́ wa nìyẹn kárọ ẹ̀mí wa kádì ẹ̀mí wa lábùrè anábì sallallahu alaihi wasallam ó ní tẹ́sì kankan nínú ma kana yaf'alu wa huwa sahih wa huwa ó lẹ́nikẹ́ni nínú tó bá járí ìrìn àjò tẹ bá járí ìrìn àjò àbúrò ẹ̀yìn ó ní ẹ̀fẹ̀ mẹ́yìn balẹ̀ o iṣẹ́ olóore tẹ́ ẹ̀ máa ń ṣe nígbà tí ẹ̀ ń bẹ ńlé tẹ́ ẹ̀ sí ìrìn àjò tẹ́ ẹ̀ wá láǹfààní àti ṣe máa ń gbà tẹ́ ìrìn àjò àbíṣe olóore tẹ́ ẹ̀ máa ń ṣe nígbà tí àlàáfíà ń bẹ kó tó di pé àárẹ̀ dé ọlọ́run tún mọ kọ́lẹ̀ fún yín násìlà tẹ́yìn wọ́n mọ kọ́lẹ̀ fún yín ọ̀rẹ́ tẹ́ ẹ̀ ká wọ́n mọ kọ́lẹ̀ fún yín torí pé kí ni nígbà tó yẹ kẹ́ ẹ̀ta ẹ̀ta nígbà tó yẹ kẹ́ ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ láti máa mójútó ọ̀rọ̀ ìsìn wa wọ́n min hayatiku li mautik abdullahi bin umar oni mú nínú hayatu rẹ ìṣẹ̀lẹ̀ rẹ li mautik kó fi dè mọ́lẹ̀ in tó kú síwájú onáà ni ó gbaládà rẹ̀

fi turari àbí tawbatul mutar nígbà tó lówó tó yẹ kó náà kò náà nígbà òṣì wá dé òṣì múlẹ́wù bí agbádá àti wọ́n ni ah ọlọ́run tọrọ tuntun bá báyìí o ẹ́ bá lówó ìmọ̀ náwó ọlọ́run nígbà tuntun bá rẹ̀ lórí ìmọ̀ torí pé àyèfí owó lọ́ọ̀rin lóbi sọ pé ẹ́ tó ti ṣe gonorrhea eh? wọ́n ní ah ẹ̀wọ́n sọ mọ́bìnrin máa rùn ah asàfúláwà tó wùlé ah ìrẹ́lẹ̀ àbásàfúláwà tó wùlé yìí ó ti dé fún sọ fẹ́ tẹ́lẹ̀ yìí eh? kò sáyè sí nẹ́mà so irú ẹni ẹni mo tọ́rù ni mo tọ́rù ìnira lómi tọrọ tútú bá torí pé táwọ́bà títí ra ọ̀nà tó toro. táwọ́bà ẹni tí mi ra ń bẹ fún ni ó ti tẹ̀rì sínú omi kò lè kò sí kò lè ẹ̀skẹ́pù ìjìyà ọlọ́run mọ́ wa ni àmọ́ntò gẹ́lẹ̀ rí àmọ́nà ti di hìbẹ̀rẹ̀ sọ̀rọ̀ hì ah títí báyìí o ọlọ́run mo ti wá nígbàgbọ́ sí ọlọ́run tí àwọn bàní ìtura ayílà tí mú sátó nígbàgbọ́ sí mo ti wá nígbàgbọ́ sí ọlọ́run ló ti léèkì e ṣeré náà pé tawbatu mutarrin àbí tawbatu itirari so a máa ń lo ìṣẹ̀ ní ayé wa a máa ń lo fẹ́sìn ní ilé ìtàkàkì fún ọjà náà ká lo fẹ́sìn ọlọ́run tọ́tọ́lọ́n bá ní ká lùgbà nílé ayé ká lò ó ká fi pòfin ọlọ́run mọ́ ká lò ó ká ọlọ́run kò pọn dandan kí yàn lọ́gọ́rùn-ún ọdún láyé ìmọ̀ wúyàn káṣẹ́ láyé ìmọ̀ wùwà káṣayé pẹ́ tọ́ àdó ọmọ nìyẹn nìyẹn ṣùgbọ́n gbogbo àti ìyẹn ó bá lọ kí ìyẹn lọ lórí ẹ̀sìn ọlọ́run kí láǹfààní àfàyè akáyéjọ akọ́rọ̀jọ akódúkìájọ àwọn asin náà àwọn kú àwọn ní bàbá rẹ̀ léwu ilé lílọ tààrà ẹ̀tàn lásán nìyẹn eléyìí ni ọ̀rọ̀ tí àpá àwọn Abdullahi bin Umar radiyallahu ta'ala anhuma tí ó fi kún àlàyé ẹ̀kọ́ tó gbọ́ lọ́dọ̀ ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam abẹ́lọ́dọ̀ allah subhanahu wa ta'ala wọn kò ṣàlékún ìmánì wa kó mú ilé ayé ti fi yẹ lórí ọkàn wa ká gbọ́ yé ẹ̀sìn ní kámá wáyé o ẹlẹ́mi ah tó bá rí bẹ́ẹ̀ mi lọ sọ́ọ̀bù mọ́ tó bá rí bẹ́ẹ̀ mi kàwé mọ́ torí pé ilé ayé pínpín ni wọ́n ẹ̀rọ ẹ̀sìn sọ́bẹ̀ ọ̀nà ni wàlà wàlà tẹ́ǹsà náà síbẹ̀ kábínà dóríyà wàá fín kàwé hasan allah ilẹ̀ wàbùtẹ́gì fi máa àtàtà lọ́hù àdára àkàrà ọlọ́run tó wọ́n bá fún inú ẹmú kẹsìrà alìkìyàmà yẹni pé ó yìí tó ti wà sí bákà dúníyà ẹ má gbàgbé ìpè náà láyé ẹ máa ń lórí ọ̀rọ̀ owó náà wọ́n halali ẹ má fi àràmù kó owó jọ ọrọ̀ jọ ẹ fi àláàlì kọ́lé ẹ fi àláàlì kó gbogbo tẹ́ẹ̀bà kó jọ ẹ fi àláàlì kó tó fi ọlọ́run tó sọ الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم اوكي ìbéèrè wà rí ìdágbà béèrè ok naam eh, lẹ́yìn ìjọba kẹ́mọ̀ bá alágbà ṣáàlù. one two three four five six seven eight ok nine ẹ̀yìn eh, ká ti dáhùn náà ni àbí ẹ̀yìn hmm? eh, àwọn obìnrin number one. tẹ́lẹ̀ ìlú máa ń gbígbóná ìdáàmú máa ń gbígbóná sí. náà sípò wa. Number two. Number two. nígbà tí kewajiban sendiri. Hmm? Nombor 4. Dua lah nombor 4 ni. Nombor 4. Wanan. Dulu bumi. Nombor 5. Baiklah. number 6 não Number não Five seven.